ọba tààlà ọba tó ga fíofío rẹ̀ tààrọ tayọ gbogbo tí ń jẹ́ ìṣẹ̀dá alakọ́lẹ̀kọ́ ìṣẹ̀dá ó wà ní abẹ́ arush wallahu ta'ala ala al-arsh bi ma'na faqa al-arsh wa fi tafsiri qawlihi والظاهر الذي ليس فوقه شيء وهذا يعني لا هناك الخالق فوق العرش الله تعالى ولا خالق الذي خلق كل شيء هو الله تعالى وهو على العرش وهذا يعني لا هناك الخلق فوق العرش الله ما أني عدد tọ́dá gbogbo nǹkan ìsìnbẹ̀ lórí àárí nínú tẹ̀síìrì tánàbí àlàyé tó ṣe lórí irú wàlẹ̀ awwalu wàlẹ̀ áàkìrú wàlọ́ irú wàlẹ̀ bàbí ànábì ní wàlẹ̀ awwalu ìtumọ̀ rẹ̀ alẹ́dì lẹ́yìnsá kọbìlà òṣè ṣáájú rẹ̀ kò sí nǹkankan wàlẹ̀ áàkìrú alẹ́dì lẹ́yìnsá bàdá òṣè lẹ́yìn rẹ̀ kò sí nǹkankan wàzọ́ìr alẹ́dìlẹ́ ìsàfáwòkọ̀ ń ṣe ọba tó hàn tí ò sí nǹkankan lókè ẹ̀ wọlé báàdì nù alẹ́dìlẹ́ ìsàdúnà ò ṣe láìsàdúnà ò ṣe ní anáwó wọlé kọyọ́m kọyọ́m olè báàdì yìí wọ́n kọyọ́m olè kọyọ́m yìí kò sí ní tó lè máa bẹ́ẹ̀ ọlọ́run ló jẹ́ nǹkan náà máa bẹ̀ bọ́lọ̀ bá ní ó máa bẹ̀ má kò ní bẹ̀ gbogbo tó wà ọlọ́run ló ní ó máa wà ní ó máa wà kò ní sí àdúpẹ́ fọlọ́run náà ọba alágbára olùkápá tó jẹ́ pé asọ́mọdù ni tó sì ní ròyìn asọ́mọdíyà òun náà ni ẹni tó ṣe pé alikanalu pípé tọ́lọ́hún ni ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ràn kan kéèyàn ó máa nírètí ń bì kan ọ̀dọ̀ rẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹta alẹ́dí làjà òfàlà ọba tí ò ní ìfún kò sí òfin fọlọ́hún kò sí tó ń yóò so pagos alimentary canal kò sí fọlọ́hún ìtumọ̀ inú ìtumọ̀ asọ́mọ̀dù nìyẹn o alẹ́dí làjà òfàlà kò ní kò sí jáwó funfun gbáyà torí náà adúpẹ́ fọlọ́run tó ṣe wá mùsùlùmí ìdàkejì Islam ọlọ́run má jẹ́ káwọ́ bá wọn débẹ̀ o ó ti fi wálé náà tá a wà yín má yẹ wá kó ń bẹ̀ láíláí wá dojú alìkíámà jábá nàbí wọlé ọlá jábá nàbí wọlé ọlá má jà lẹ́yìn ànábì o torí gbogbo ẹni tá a bá já lẹ́yìn ànábì lásìkò tá a wà yìí kò síbi tí ó wọ̀ jùlọ náà lọ àmọ́ àwọn tó wá ṣáájú ànábì wọ́n tó lẹ́yìn ànábì tiwọn wà màdálí tó ti bẹ́ẹ̀ nìkan ò ní wà lè jẹun náà àti tànábì bá dì ànábì ni ó ṣáájú wa wà lè jẹun náà wọ́n tó lẹ́yìn rẹ̀ wà lè jẹun náà ànábì ni ọmọ lẹ́yìn ànábì ni gbogbo wa lápá kanú àwọn àbáàlẹ̀ yorùbá bí máa ń sọ fún un làkẹ́yìndé gbẹ̀gbọ́n ní ti dídé lè bá nípa ká gbé èèyàn dìde kárán èèyàn ń sẹ́ ànábì lọ́lọ́run gbé dìde kẹ́yìn ló ránṣẹ́ kẹ́yìn láàkín wal awwal yawm al qiyamah ṣùgbọ́n jọ gbé dìde òun làṣáájú bẹ́ẹ̀. hada fadlullahi yu'tihi man yasha eléyìí ń lajú lọ́wọ́ ọlọ́run tí máa fẹ́ ni ó wù ú bó ṣe sọ fún wa nù Suratul Jumu'ah hm? dáàlìkà fadlullahi yuti'i man yasha wallahu dhul fadlil azim èyí náà ló fa kéèta inú ni bí ni kẹ́ni mọ́ ni táwọn Yahudi tí wọ́n ṣe àtàwọn Nasara sánàbí wa Muhammad ó ti wá jẹ́ ní òun lárúbáwá ló ti wá wọ́n mọ̀ pánàbí ni rọ́lọ́ ní yàrífúnà hù kàmà yàrífúnà àbìnà àhù wọ́n lọ láwọn ìbànújẹ́ yẹ̀húdí tẹ́ríhùn nàṣàrà tẹ́ríhùn wọ́n dá àná bímọ gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ ọmọ bíbí inú ara wọn ni wọ́n ti mọ̀ ṣùgbọ́n kìí ta kẹ́ni mọ́ nínú ìjẹ́ kí wọ́n gbà á. máa rí bẹ́ẹ̀ náà láyé nínú ilé nínú ẹbí bàbá kan lè lóbìnrin méjì àwọn ọmọ ẹ̀yà kan wọ́n mọ̀ ga àmọ̀ rẹ̀ engineer ń bẹ àmọ̀ rí doctor ń bẹ pharmacist yóò mọ̀ jáde ń bẹ professors wọ́n mọ̀ jáde àwọn ọmọ ẹ̀yà kejì gbígbẹ́ lómìn látàn rí pé yóò ká káfíńtà ládùúgbò kò á ní jẹ́ káfíńtà tó yẹ pé yóò ní wọ́kṣọ́ọ̀bù ńlá o fi kó kàn ilé kan sí báwọn kàn án ẹlòmíì máa kan bàtà tí ò ní jẹ́ pé yóò ní ṣọ́ọ̀bù ńlá tí ó jẹ́ oníṣòwò tó yẹ pé owó oúnjẹ ní ń pa ọlọ́wọ́ kan wò kánú àwọn ọmọ olè jáde kẹ́yìn ní ó di gómìnà gbogbo àwọn tí wọ́n láwọn jẹ́ kankan bí gómìnà bá dé your excellency ni wọn ò ní ṣe excellency tí àwọn ò bá gbàgbọ́ yí ọ̀rọ̀ ọlọ́run ó bá bínú ẹ̀ ẹ wá dúró orí tọ́lọ̀ ń dìde fáwọn tí wọn ò dúpẹ́ mọ́ nítorí pé nínú ti ìyá àti wọn. ẹwà dúró ànábì ọlọ́run tó ti jáde nínú bàánú ìsírọ́ìlì ìsírọ́ìlì fúnra ẹ̀ ànábì ọlọ́run ni ó náà ní yáàkó ọmọ tó bí méjèèjìlá ànábì ọlọ́run ní gbogbo wọn àwọn náà tún bí tún bí àwọn ànábì wọn òun ni Musa wọn òun ni àrọ́mọdọ́mọ wọn òní Yahya àrọ́mọdọ́mọ wọn òní Isa Dáúdù Suleiman àrọ́mọdọ́mọ wọn ni gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n dákọ nì àwọn tó pàjù ń bẹ̀ àrọ́mọdọ́mọ wọn ni lọ́lọ́run fi ní ya bani Israel udkuru ni'mati allati an'amtu alaykum wa anni faddaltukum ala al-alamin ẹ̀yin ọmọ Israel ẹ̀ yóò arántí tí mo ṣe fún yín mo tàjù lọ fún yín lórí gbogbo àgbáńlá ayé níbi kíni nípa ká máa gbójúṣẹ́ dìde inú yìí ni wọ́n pọ̀ sí i ẹ̀rí gbàtọ́ lọ́n bá nàbí wá sọ̀rọ̀ nínú sọ́rọ́tù yàásín ọlọ́ni yàásín wal Qur'anil hakim. إنك لمن المرسلين على صراط مستقيم نعم واصل تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون انظر إلى قوله تعالى في سورة ياسين lìtòǹdìrọ̀ kọ́ọ̀mọ̀lì. agbére ànábì dìde láti kìlọ̀ fáwọn ìjọ kan máa ń dìrọ̀ táà kìlọ̀ fáwọn bàbá wọn rí fa òǹgọ́ọ̀bìlò látara bẹ́ẹ̀ wọ́n bá da fọnú fọ́ra. àwọn àbáà níran lárúbáwá kìí ṣe pé òsánàbì nù wọn àmọ́ wọ́n wọ́n wọn ò pọ̀ àti kàdíẹ̀ ń bẹ́ẹ̀ ìran áádí lárúbáwá ni wọ́n aránhùdù sí wọn ẹ̀rí korúkọ yẹn ó yà ń sọ́rí ìlà àádín àkọ́hùn húdá ó gba tàníwìn àbí lẹ́yìn rẹ̀ ó náà ní ìran samud atúnrán ọmọ ìyá wọn tí wọn ó náà ní sọ́ọ́lì wà samudu samuda àkọ́hùn ha atúnrán sọ́ọ́lì ò wọn nínú àwọn ìran lárúbáwá náà ní ṣùáìb ṣùáìbá ṣùgbọ́n gbogbo ọ̀ràn yẹn òun náà láparẹ́ àwọn lárúbáwá tí wọ́n kú wá dàbí ẹni pé kò sójíṣẹ́ kankan láàrin wọn lábìíní àwọn táàrùn jíṣẹ́ sí tẹ́lẹ̀ torí pé àgàlàbí àwọn tó pọ̀ jù àwọn bàánú ìsọ̀rọ̀yìn ni wọ́n jó jíṣẹ́ àwọn ilé wọn kéré ṣùgbọ́n bá nẹ́bí ṣe wájọ́ kan ni olọ́lọ́run fi àjùlọ fún àwọn Banu Israel wọ́n wá ń ṣe núni bí ni látara ẹ̀ torí náà àwa náà bírú ẹ bá ṣẹlẹ̀ níran àwọn arú àpèjúwe tí mo mú dání káwa náà sì rí àgbéjẹmọ́wọ́ mo jáde pé òjíṣẹ́ èèyàn lọ ló ràn sí gbogbo àgbá ńlá ayé láti fàwáyọ nínú àwọn òkùnkùn oríṣiríṣi táwọn àwọn oníranran òkùnkùn lọ sínú mọ́lẹ̀ ìsìláàmù kan ṣoṣo ìkẹ́ ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ kó máa bá nàbì lẹ́yìn eléyà bẹ̀rẹ̀ tafsiri tòní pẹ̀lú gbólóhùn a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim asáàdì ọlọ́nkọ̀ lọ́dọ̀ àṣetán ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́run má jẹ́ ráre láàrin wa abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ Allah súra ẹlẹ́ẹ̀keje nínú alukur'an aya tá ti gúnlẹ̀ lánàá ó ní ìkẹrìndínláàádọ́rùn súra seven aya eighty six sọ́lọ́tò àárọ̀ à ń sàlàyé fún wa nípa ọ̀rọ̀ ànábì Shu'aib táàrán sí ìlú Madiyan aláwọn náà ni wọ́n ń jẹ́ asáàbùlẹ̀ àwọn aráàánú gbó people of the wood a ti sàlàyé ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ amúháyàwá nu sọ́ọ̀tù ṣùárà tọ́lọ́wọ́n bá ti dárúkọ ànábì tààrán sí àwọn àbòlẹ̀ àyíká àwọn ará nùgbò yẹn ìrònú n'ugbo yẹn gbé igi pọ̀ níbi tí wọ́n ń gbé gbà náà ọlọ́run wá dárúkọ pé ṣùáìbù lárán sí wọn. nínú làárọ̀ àwọn ní tí wọ́n ń ṣe tí ọ̀dà tí ò ó tún lọ ṣe déédéé nǹkan tó sọ fún àwọn abúlé àyíká náà nínú sọ́rọ́tù ṣùárọ̀ làwọn fọ́ńtẹ̀ sì fi ní ọ̀kan náà làwọn méjèèjì bí wọ́n bá sì í ṣọ̀kan a jẹ́ pé agbègbè kan náà ni wọ́n wà ọlọ́run bá ní ayàtà kàlánà wà látàkù olórí kò lè sọ̀rọ̀ tí ń bá wa kàn án. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا وطائفة وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين قال الملأ الذين استكبروا من قومه لنخرجن لك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين فالله ọlọ́ọ̀bá kí ó fún wa lágbọ́yé ọ̀rọ̀ ẹ̀ o ti sọ wa níbi àṣìwí kó là wá níbi àṣìṣọ́ àlàyé Qur'an táwọn sálàfù ò ṣe àbí ìta sọ tí ó wà nílànà wa ọlọ́run kó yà wáyà ọlọ́run ní anábì Shu'aib gẹ́gẹ́ bá ń ṣe ṣàlàyé lánàá ní wọ́n ń sọ fún àwọn ará Madiyan wala taq'udu bi ẹ má jókòó sí gbogbo ojú ọ̀nà tẹ̀mí ń dẹ́rù bá àwọn èèyàn watasuduna an sabilillahi man amana bihi àwọn tí wọ́n bá gbọ́ ẹ̀sìn ń ṣẹ́ wọn lórí kò lójú ọ̀nà tààrà ẹ̀ ń kọ́ níbi ẹ̀ ń wọn lọ́wọ́ láti ṣe tọ́lọ́hún ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́tàdọ̀gbó náà ìwájà tẹ̀sí tó ń fẹ́ dojú ẹ̀ ìlú mọ́ wọn lọ́wọ́ mo máa ń àpẹẹrẹ kan táwọn èèyàn lè máa ṣe ládùúgbò ìwà lánàá ìyẹn ni pé láwọn ìlú káàkiri láti dá ojú ẹ̀sìn má máwọn èèyàn lọ́wọ́ wákùrú ikuntum kọ̀lílà ọlọ́run ẹran sí nígbà àṣọ àìbù ń fún wọn nígbà tẹ́ kéré níye tàrọkùnmọ̀ fàkàtàrọkùn ọlọ́run ọba wa jẹ́ kẹ́ ẹ̀ pọ̀ wàǹzúrú kẹ́yìnfà kánà àkìbátú mùsùlùmí ẹ̀wòye kí ni tó padà gbẹ̀yìn àwọn òbílẹ̀ jẹ́ nílẹ̀ wọ́n kánà tọ́ ìfàtún mi kùn ámẹ́nu bíi ìlàdí oríṣiríṣi tóbi yín apá kan nínú yín gbà ó jẹ́ pé apá kan nínú yín wọ́n látọ̀dọ̀ Allah wàtọ́ ipa tó mìíràn àwọn apá kan nù yín ó sì gbà á gbọ́ fàṣírù bọ́rọ̀ bá wá bá rí bẹ́ẹ̀ àwọn kan gbà àwọn kan ò gbà kò sí wa nú ẹ̀ àní lẹ́nikẹ́ni ló kò pa fàṣírù ẹjẹ́ àjọṣe sùúrù àtàyà tó máa ń lọ ọ̀bẹ iná náà títí tọ́lọ́run ìdájọ́ láàrin wa fi dé ẹjẹ́ àjọṣe sùúrù ká máa wà ó wá fẹ́ irú ni ẹni tó dáa jù ní adájọ́ kọ́lá lè mẹ́la òun lẹ́dí iná sákìmọ̀rú mi qawmihi àwọn àgbààgbà àwọn aṣáájú tí wọ́n jẹ́ onígbèraga nínú àwọn ìjọ rẹ̀ kí ni wọ́n sọ wọ́n ní kúrì ya àmẹ́nu máa náà dájúdájú àtàwọn tó gbàgbọ́ pẹ̀lú rẹ̀ ṣùáìbù á lè ń jáde kúrò nínú olúwa wọ́n ti ẹ̀kọ́ lámẹ́lẹ̀ lánàá kùrìjà nàkà yá ṣùáìbù wọ́n kọ́ ṣe taxis wọ́n ti àdáyan rí ẹ̀ á lè ọ̀ jáde rẹ̀ ṣùáìbù wàlẹ́bí iná àmọ̀nà máàkà àtàwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú rẹ̀ ní ìkọ̀rìyá tìǹà á lè ọkùnrin olùwà yìí látàrúdúnà fi ìmàlẹ̀ ní ìlàjìnà. àyàfi tẹ́ ẹ bá ṣẹ́rí padà sí ìlàjìnà ojú ọ̀nà tiwa ẹ̀sìn tiwa ìgbà náà láàrùn ní ṣe bẹ́ẹ̀. kọ́ọ̀lù ṣùgbọ́n ní àwàlá oko náà kàrí. nígbà tó jẹ́ pé ojú ọ̀nà tẹ̀ ní apàdà sí ẹ̀sìn yẹn nǹkan tá a kórìíra ni. bó láti padà á bẹ́ẹ̀.

lẹ́yìn tọ́lọ̀ ń ti là wá kúrò lójú ọ̀nà tí yín tẹ̀ ń tọ̀ kúrò nú ẹ̀sìn ẹbọ yín káwá padà síbẹ̀ ajẹ́pẹ́ ìta sọ tẹ́lẹ̀ àdàtàrọ́ làdámọ́lọ̀ yẹn ojú ọ̀nà tá a sì fẹ́ nìyẹn ní ká padà sí. wàhálà yẹn fún un lánàá àná ìwúdà bíi hà. lọ́yà kúnnù lánàá a ń nà ọ̀dà fi kò ṣeé ṣe fáwọn aká padà sínú ẹ̀ sínú ojú ọ̀nà ẹ̀bọ̀ yẹn ojú ọ̀nà kẹfìrí ìlà àyàṣà àlọ́ọ̀rọ̀fúnà àfi o àmọ́ nǹkan wá gbà lérò pẹ̀lú wa ẹ wọ ọ̀rọ̀ táwọn àfáà sí àwọn òjíṣẹ́ ọlọ́run sọ àtàwọn onígbàgbọ́ wọ́n lọ fi ń ṣá àwa ò ní padà sínú ẹ̀sìn yìí insha Allah bọ́lọ̀ ń bá fẹ́ ó ṣe pàtàkì fáwa náà tó ní tá a bá ń sọ nǹkan kan pé kìrìsìtẹ́nì láyé mi ò lè ṣe <laughs> wọn á fi òsì o kọ́lọ̀ ọmọ lọ gbádàn wò bọ́ ọ orí ni ó bá máa fọ́ ń tọ̀hún sáá gbogbo àkàrò tó lè ṣe bisimilahi bisimilahi bisimilahi allahumma inni a'udhu bika. من ma ما wa وأحاضر إني أعوذ بك من شر ما أجد وأحاضر أمجي أنا بلك ينكع بك a الدنيا لارا تاجي بسم الله متى اللهم إني أعوذ بك من شر ما أجد وأحاضر méje tàbí tó gba àdìsí wa níbi kan máa dùn ànábì ló ní kó ń kà ó ló ń kà ó lẹ́yìn náà ó sì lọ kó gbúrò ẹ̀ kí mo kàn fẹ́ fà yọ ń bẹ̀ ó kà ní orí musa mọ̀ náà ó ṣàkàrù ó lọ ọ̀dọ̀ dọ́kítọ̀ ó lọ gbogbo ẹ̀ bóyá ìyàwó rẹ̀ àbí gidi bá ti tọ̀ ẹ̀já omi àdúrà yìí ẹ̀já àwọn ò fi rá wọn ò kúkú ṣépè sí i ọlọ́ba bẹ́ẹ̀ dán yẹn òyìn ní ah, ìdí ò lè ṣiṣẹ́ ó yà ìdí ó dẹ̀ sọ fún pé kó fi lè mọ̀ wípé ojú ọ̀nà làwọn wà yìí dá sí kò lè ṣiṣẹ́ kankan wọ́n bá dàbí ilé wọ́n ló ń tàn wọ́n bá sùn ni ò bá ní gúrú orí bíbọ́ sílé ó mọ̀ tẹ̀m̀pókù ń dènù bóò lè orí láàárọ̀ ẹ sọ̀rọ̀ ni tó tún fọyín torí mo rí pé ẹ̀sùn ẹ̀jẹ̀ tó ń han ẹ̀jẹ̀ máa fọ́ lórí fọyín òbí àdúrà mọ́ ní ẹ̀jẹ̀ àbíká tún bá yín gbà sí i rárá o àdánwò lẹ́yìn lórí fífọ́ bá tó dé torí ẹ̀ ló bá lọ sí umura ó lọ tàwáàfù ó bẹ̀ lẹ́hùn kò rí kódà nínú umura nǹkan orí ń fọ ni déédéé àbí káwa yín dún wọn kìíní ìsìn bá dún wọn sí lórí bá tún lọ téèyàn bá ṣọ́ra wà láì ẹ̀sìn wọ́n ní wọ́n sọ pé tẹ́ bá ti ń padà pé kìíní ó mọ̀ ṣẹlẹ̀ àwọn ẹ̀mí èṣù ni wọ́n ti ṣe dìde France fún yín báwọn wà láì bẹ́ẹ̀ ò bá sọ̀rọ̀ ẹ̀yìn ó dìde bẹ̀rẹ̀ àwọn èèyàn ti lọ bẹ́ẹ̀ dáadáa tó yẹ pé ogun dábàá máa ń sọ ká ṣe allah àyà ẹ̀jẹ̀ wà nù Quran gan ó láti má sọ pé ní fàáìlù wàláì dam ẹ̀ẹ́dá gbogbo ẹ̀pọ̀ àgọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ bá àbáyé <laughs> náà gbìyànjú díẹ̀ pé àtúnrẹ́ nìkan tí ó tún máa kà á <laughs> ní ẹ máa sọ wípé èmi o ṣe kinní kan lọ́la ìlà àyìnyàṣà Allah àyàfi kẹ́ ẹ máa fi sí bá fẹ́ kí ó náà máa lérí láyé òun ò lè fi irun allah mi níbi ìran kíkí lẹ̀ kádàánwò má bàa dé ọlọ́run ṣàánú wa. àwọn òjíṣẹ́ ọlọ́run yẹn wọ́n sọ bẹ́ẹ̀ rọ́bù náà wọ́n sọ bẹ́ẹ̀ wá sí àrọ́bù náà kulla shay'in ilma ìdí ni pé wá sí náà wa ó rọ gbogbo nǹkan nímà wá ime ọlọ́run ọba ó rọ kiri ká gbogbo nǹkan ó gbòòrò kò sí ní ọba tí ìmọ̀ rẹ̀ ò kárí ẹ̀ kò òní rí ọlọ́run ti rí ọ̀la ó mọ̀ bí tá àlámọ̀ rí rẹ̀ ó padà já sí. nítorí náà lọ ìtàwà kálí náà ọlọ́run làwa gbẹ́kẹ̀lé wàhálà lọ ìtàwà kálí náà ọlọ́run la wàhálà lọ ìtàwákálínà ọlọ́run ọlọ nla tán wàhálà lọ ìtàwákálínà ọwọ́ ọlọ́run la gbogbo ọ̀rọ̀ wa sí. bọ́bọ̀ kí ló dé bí wọ́n fi sọ̀rọ̀ yẹn wàhálà lọ ìtàwákálínà àtàwákùl samarọ́tù nǹkan kan òun náà àlìyàkín wàlìyàkínù lòun náà. òun náà ni ìmánu sọ́ọ̀dìk kéèyàn tó lè sọ pé wàhálà lọ ìtàwàkàlùtù mo gbẹ́kẹ̀ lọ́lọ́run I put my trust in Allah nǹkan kan ní òbí òun náà ni aliyakin ìmàmọ̀dájú ta ló ní màmọ̀dájú òun lẹni tó jẹ́ wípé ó ní ìgbàgbọ́ òdodo nínú ọlọ́run tó sì kún ẹni yẹn gẹ́gíṣẹ́kù fẹ́mi ṣe ṣàlàyé inú sáré orí abisọ́ọ̀lì yìí ìwọ́n náà lè kà á nínú báàbù tàwákùlù àti istikọ́ọ̀mà torí pé tàwákùlù yẹn ni ó bí istikọ́ọ̀mà àlèyàkínú ìmọ̀ àmọ̀dájú tó yóò wáyé látara ìgbàgbọ́ tó pé tó sì jẹ́ tòdodo ìjọ ń pè ní yàkín wọ́n ní ẹni tó ní àmọ̀dájú ó dàbí ó dàbí ẹni pé gbogbo ń tọ́lọ̀ ń ṣe ládéhùn nínú ìdẹ̀ra àlìjánà bí ẹni pé ń wò wájú ẹ̀ báyìí pé òdodo ni hmm. ọlọ́run pé nǹkan báyìí ní àlìjánà odò báyìí bí ẹni pé ti ń wò wájú ẹ̀ gbogbo ń tọ́lọ̀ ń ti ṣèlérí ẹ̀ nínú ìyà fáwọn tó bá ti tọ́lọ̀ ńlẹ̀ yóò dàbí ẹni pé ń wo iná yẹn gangan báyìí kò ní lè dédìí aburú torí pé àmọ̀dájú ń bẹ fún un gbogbo tọ́lọ̀ ń sọ nínú Qur'an tánàbí ń ṣàlàyé yóò dàbí ẹni pé ń wò wájú ẹ̀ báyìí ni nìyẹn kí ló sì bí torí pé ìgbàgbọ́ òdodo ló ní pé bọ́lọ̀ ń ṣe wíwù náà lórí kò ní yí padà kódà bó bá dàbí ẹni pé kò rí bẹ́ẹ̀ yóò ní irọ́ ní orí bẹ́ẹ̀ ó kan dé ní ìsìn tó jẹ́ kébèrè sọ ọmọ pé irọ́ ni Qur'an wọ́n ní àbóòlù ah, tí ó ní ó dà ṣé tó ń bá sọ fún kùránì tó gbé lọ́wọ́ ìgàn tí n sọ tí bá ní kó di ewúrẹ́ ṣé ó gbà wípé kùránì irọ́ ni ní o tó bẹ́ẹ̀ wàhálà ló bá ní kó di ewúrẹ́ ló bá sì di ewúrẹ́ ẹni tó níyẹ̀ kí ni ó ní ìdán ló pa irọ́ ló pa kùránì òdodo ni kùránì ẹni tó níyẹ̀ kí nìyẹn ṣùgbọ́n ẹni tí ò ní gbàgbọ́ òdodo sí kùránì kò ní sí yàkí ìmú níbẹ̀ náà ni ó ti di kèfèrí èbí kùránì ọ̀gá náà ni wọ́n yí padà sí wúrẹ̀ yìí lọ́dọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ sì ni ó ń tọ̀ ń kàn fi dandan bò ó lójú ni kùránì bẹ́ẹ̀ kò yí padà sí wúrẹ́ yóò dàbí àwọn òkùn ìdán fìràhùn tí wọ́n ju ọ̀pá àti okùn ọwọ́ wọn sílẹ̀ àwọn ọ̀pá àti okùn ọwọ́ wọn wọ́n jù ú lẹ̀ ó wá dàbí ejò ọlọ́run ní kìí ṣe jò ó dàbí ejò lójú àwọn èèyàn ni bẹ́ẹ̀ lèyìn ó ṣe kọ́ yàkínù yẹn ni ó wàá bí tàwákùl ìgbà náà lèyìn ó wàá kó gbogbo ọ̀rọ̀ èèyàn tọ́lọ́run tó bá dàbí ẹni pé gbogbo ẹ̀ dojú rẹ̀ ní ọlọ́run ó yànjú ẹ̀ àbá ẹ̀ kíyè sára àbá ẹ̀ kíyè sára eléyìí ó jẹlẹ̀ tọ̀hún jẹlẹ̀ ẹ kí ìsára o ẹ fẹsẹ̀ ilé tọ́ o kò sẹ́sẹ̀ ilé kankan tá a fi tọ́ kádàrá ọlọ́run ni ọlọ́run fi sọ nù Qur'an mi kọ́bílí ànàbọ̀rà àhá kó tó ṣẹlẹ̀ kìtàbà mọ̀ àjàlàká tọ́rọ díẹ̀ ọlọ́run ní kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ àyàfi kó jẹ́ pé ṣáájú kí nǹkan tó ṣẹlẹ̀ gangan àti kọsílẹ̀ ọlọ́run ní kìtàbà mọ̀ àjàlàká kíkọ̀ kan tá a fà kìkò sí ni pé àsìkò tí ó ṣẹlẹ̀ pé gbogbo tá ló ṣẹlẹ̀ sẹ́ni á kéè sára hàn àsìkò tọ́lọ̀ ni ó ṣẹlẹ̀ ni torí pé ó ní yẹ kí ni ó ní tàwákùlù tàwákùlù yẹn ni ó wà bí sáàmù sí àlè ìsìkọ́ọ̀mà ìdúró ṣinṣin sẹ́yìn ò ní yẹsẹ̀ ìnàládínà qalu rabbuna Allahu thumma istaqamu àwọn tí wọ́n sọ pé olúwa wa ni sàkọ́ọ́mù wọ́n dúró ṣinṣin lórí ẹ̀ kí ló dé tí wọ́n fi dúró ṣinṣin kí ló dé tí wọ́n fi ní sìkọ́ọ́mà ó ní pé wọ́n ní tàwákùl wọ́n kọ́rọ̀ wọn dọ́lọ̀ sọ́wọ́ ọlọ́run kí ló dé tí wọ́n fi ní tàwákùl wọ́n ní àlìyàkín wọ́n lámọ̀dájú pé ní tí kùránì sọ òdodo ní kí ló bí àmọ̀dájú ìgbàgbọ́ òdodo tí wọ́n ní wọn ò ní tẹ̀tà ó làwọn ilé àwọn ànábì ọlọ́run ní ṣùáìbù sọ àtàwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ẹ̀ láì náà ní ṣùáìbù wá ṣàdúrà wá bẹ́ẹ̀ lọ́hùn ربنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين wọ́n ربنا olúwa wa افتح بيننا وبين قومنا بالحق افتح bí يوم تمزي túmọ̀ kìí fẹ́ sílẹ̀kùn mọ̀rùpọ̀díyé ìta olúwa wa ṣe ìdájọ́ bẹ́ẹ̀nàná wà bẹ́ẹ̀nà kọ́ọ̀mìnà láàrin àwa àtàwọn ìjọ wa yìí bẹ̀lẹ̀ hákì pẹ̀lú òdodo wà á ń tàn kọ́ìrò lè fàtẹ̀hẹ́ wà á ń tàn kọ́ìrò lè hákì ní irọ́ ló dáa jù ní gbogbo àwọn tí wọ́n ń dájọ́ mùláàzọ̀ kan máa ń bẹ́ẹ̀ bí àkíyèsí tí ibn kasir tí wọ́n pè wá sí láti ọ̀rọ̀ sheikh islam ló ti ẹ̀mẹ́yà wọ́n ní ọ̀rọ̀ tí àwọn tí ṣùáìbù sọ àtàwọn onígbàgbọ́ òdodo wípé tí àwọn kèfèrí sọ fún wọn wípé a ó àbíkẹ́ ẹ padà áwòlàtà òdùnnà fíìmì látinà àyàfi tẹ́ ẹ bá padà sí ojú ọ̀nà wa yẹn tàbí títí ẹ̀sìn wa wọ́n ní túmọ̀ méjì làwọn àfáà fún nínú tafsir ìtumọ̀ alákọ̀ọ́kọ́ la sọ yẹn pé ká ẹ padà sínú ẹ̀sìn wa kí lẹ̀sìn yẹn kèfèrí apákanú àwọn àfáà wa ń sọ wípé tó bá yẹ pé wọ́n padà sínú ẹ̀ ó fi hàn pé inú ẹ̀ ni wọ́n wà tẹ́lẹ̀ àwọn ànábì ọlọ́run èésì yìí ṣe kèfèrí tẹ́lẹ̀ làwọn bí mútùmọ̀ ẹlẹ́ẹ̀kejì wá pé ìtumọ̀ rẹ̀ ó náà ni wọ́n ní láì sàlìmùrọ́dù àwùjùhùm ìlàlẹ̀ kúfùrí fàínàlẹ̀ àǹbìyá lámìyà kúnnù kò fààrọ̀ torí pé àwọn ànábì ọlọ́run ẹ ṣe kèfèrí rárá wàlẹ̀ àwùjù àbàdàn ìnáma wúwa ìlà hálàtì kọ́dì kánẹ̀t wàrúsùlùmọ̀ kánù kọ́tùfì mi kúfùrí wàlẹ̀ máa aw li ta'udunna ila sukutikum anna kama kuntum qabla risala wa kaunukum wa kaunikum aghfala qala wa dhalika 'inda al-kuffari kaunu fi millatihim gbogbo wọ́n á ní ìtumọ̀ kejì pé kèé ń tí aya yẹn gbà lérò tọ́lọ́n gbà lérò náà ni pé wọ́n padà sínú kèfèrí wọ́n nítorí pé àwọn ànábì ọlọ́run èyí ṣe kèfèrí rárá rí Ibn Atiyya òun ni ìṣẹ́rípadà yẹn láéláé kò lè jẹ́ sí inú kèfèrí torí báwọn ànábì ọlọ́run èyí ṣe kèfèrí rárá ìtumọ̀ rẹ̀ náà ni wípé kẹ́ ẹ padà sí inú ìdákẹ́ ìgbẹ́nulọ́tẹ̀ ti wà. torí pé ṣáájú káwọn ànábì yẹn tó dà nábì wọn ò kọ ojú ọ̀nà yẹn fún wọn ìgbà tọ́lọ́run á gbé wọn dìde lójíṣẹ́ ìgbà yẹn ni wọ́n ń pè wọ́n pé kẹ́ ẹ bẹ́ẹ̀ yẹn ni pé padà sí gbígbẹ́nu lọ́wọ́ tẹ́ ẹ lọ́dákẹ́tẹ́ ẹ dákẹ́tẹ́ ẹ sọ kan yẹn ẹ má sọ̀rọ̀ ní lọ́dọ̀ àwọn kèfèrí in tí wọ́n gbà lérò pẹ̀lú mílà tí wọ́n nìyẹn ojú ọ̀nà tí wọ́n nìyẹn pé ẹ̀dá kẹ́ ẹ̀ mọ̀sán kankan pa ìpè ò dáa tó gbé ọlọ́run ọba yóò ṣàánú wa látara bẹ́ẹ̀ nínú túmọ̀ yẹn méjì ta mújáde ń bẹ̀ ó náà nínú kẹ́ padà sínú ẹbọ yóò wọlé pé kí wọ́n padà sínú ẹbọ torí nínú àwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ànábì àwọn tí ń ṣẹbọ ń bẹ̀ ń bẹ̀ ń àwọn wá kúrò nínú ẹbọ ni àwọn gbàgbọ́ pẹ̀lú àwọn ànábì ọlọ́run tẹ́bá sì rí bí wọ́n ṣe ṣàlàyé nínú àyà yẹn ọlọ́run ni wọ́n sọ pé wọ́n ní lanukhrijannaka ya Shu'aib wọ́n kọ́kọ́ mú Shu'aib wọ́n ṣàdáyàn rí ẹ̀ mo rò pé pé ìrẹ́ Shu'aib á lè ọ jáde wàlẹ́dínà àmànú ma'ak àtàwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ẹ̀ ṣàdúgbọ́n kọ́kọ́ ṣàdáyàn rí Shu'aib pé ìwọ nígbà tá a bá lé ọ jáde á tún lé àwọn yẹn ó fi hàn pé àwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ẹ̀ àwọn míì ti ń ṣẹbọ yóò máa túmọ̀ sí pé àwọn yẹn tí wọ́n padà sínú ẹ̀sìn kèfèrí tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ yóò máa túmọ̀ sí fún ṣùháìd wípé kó má sọ̀rọ̀ nípa ojú ọ̀nà yẹn pé kò dáa gẹ́gẹ́ bí ò ṣe sọ nípìnlẹ̀ kọ́lọ̀ tó gbé ìdìde lójíṣẹ́ ìyẹn náà ń ṣẹlẹ̀ láyé tá a wà yìí tí ìbàjẹ́ kan máa ń ṣẹlẹ̀ nínú ìlú tí ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ṣàlàyé ẹ̀ in tí wọ́n máa sọ fún èèyàn wọn ò ní sọ pé kéèyàn wá darapọ̀ mọ́ wọn wọ́n ti mọ̀ pé ò ní darapọ̀ ṣùgbọ́n wọ́n sọ pé kéèyàn má ṣe wá àsìgbà ẹ̀mọ́ kéèyàn dákẹ́ wọ́n sì máa mú ìdí tẹ́yìn ó fi dákẹ́ wá inú rẹ̀ wọ́n lè sọ pé ẹ ṣé o gbé àwọn olórí àwọn èèyàn ńláńlá kan ló ń ṣe nǹkan yẹn nínú tí wọ́n lè mú wá nìyẹn ẹlẹ́ẹ̀kejì wọ́n lè sọ pé àwọn alágbára ló wà ń bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ́n lè sọ pé ẹni tó ń sọ yẹn lè fa wàhálà nílùú àti oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n lè mú wá pé téèyàn ò dákẹ́ kí èèyàn má sọ pé nǹkan kan ò dáa ọ̀nà téèyàn fi ń gbà pé nǹkan nǹkan ò dáa láti ṣàlàyé ẹ̀ yàtọ̀ sí ọ̀nà láti dárú gúdù sílẹ̀ fún àpẹẹrẹ nínú ìlú tá a wà bóyá wọ́n ń gbé eégún bẹ́ẹ̀ àwọn ń ṣàlàyé pé ẹ̀yin ọmọ mùsùlùmí ẹni tó bá gbé eégún ó ti dẹlẹ́bọ ó ti di kèfèrí yóò túbá á tún wẹ̀ sínú islam ni ẹni tó bá náwó ń bẹ̀ bóyá o fún wọn lówó pé kí wọ́n fi ṣe bóyá wọ́n fi ra ẹ̀kú bó o bá ti lọ mọ́kàrí ájì rẹ ti bàjẹ́ gbogbo àwẹ̀ tó ti ń gbà ṣáájú kó o tó kún wọn lọ́wọ́ gbogbo ẹ̀ ló ti bàjẹ́ gbogbo ìrun tó o kí gbogbo ẹ̀ ló ti bàjẹ́ ẹ̀yin tẹ́ ń rò pé ẹ kùn wọn lọ́wọ́ lọ́la ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má bẹ̀sìn yín jẹ́ ẹ̀yin tẹ́ sì ti ṣe bẹ́ẹ̀ ẹ ṣẹ̀ tú bá padà sínú Islam. sàbẹ̀yìn ọ̀dájà alẹ̀ ṣùgbọ́n wá ní gbogbo àwọn eégún tó wà nínú ìlú yìí ẹ̀yin brọ́dà kílẹ̀ ń wò nínú ìlú wa náà tó bá jẹ́ bẹ gbogbo wọn lórí kìí ṣe táwọn sọ nìyẹn ẹ sì rí pé kìí ṣe táwọn ànábì ọlọ́run yìí sọ náà nìyẹn wọ́n ń pe àwọn èèyàn gangan fún pé ìwọ náà wo wàhálà tó ń ṣe tó ń àbá kan mo gbọ́ kéde ẹ̀jẹ̀ ó ti pẹ́ o ó ní tẹ́gùn bá ń jó ní yóò mọ bẹ́kìtì ó lẹ́nìkan wà jókòó wájú ẹ̀yọ́ ni ọ̀hún ìyá tí bàbá rẹ̀ jẹ́ tẹ́gùn náà nù ó tún jẹ tẹ̀mí ó bẹ́kìtì máa jìyà yóò àfun lówó kékeré kan máa jìyà ooru náà ni ó mú ọ̀pá inú ẹ̀kú tó wà kárí jìyà wọn ni ọ̀hún èké máa gidi ni bẹ́ẹ̀ nínú orin tí wọ́n máa kọ láyé ìgbà kan pé ẹ̀yin ìmàlẹ́ tẹ̀ ń dẹrù eégún bó bá di gbéǹde ìtẹ́ ìbáríyà ẹ ó mọ kíbò sí àwọn ẹlẹ́bọ ẹlẹ́bọ wọ́n ní ètí ṣe ẹ mọ́ kíbò sí àwọn ẹ̀yin lẹ́fàyà tẹ́ ẹ sì rí ya ẹ̀ ń ṣe tí ẹ ò rí wa níbẹ̀ ẹ̀yin mọ̀ lálátojúbọ̀ ẹ̀yin mọ̀ láfọ́fùngbẹ́mì ẹ̀ ń tẹ̀lé eégún wọ́n ń sa yín lọ́gbẹ́ ẹ ò fi dédé bá wọn tì yín lẹ́wọ̀n lálá ìgbọ́mọ ẹran lálá ìgbàgùtàn àánú ṣe mí púpọ̀ fa láì ní ronú ẹni tó kọ́ wa lórin yẹn alájì ṣìtù ládélé ìmáàmù àǹsárùdín ọ̀yọ́ nígbà kan rí ọlọ́run kó ṣàforíjì fún bàbá òun ló jẹ́ máa lé mu wá ń sun báyìí wọ́n ń ta yín lọ́rẹ́ ṣé ìpínlẹ̀ yẹn bá gbọ́ pé ẹ̀ ń tẹ̀lé egun wọ́n nà yín lọ́rẹ́ wọ́n ń ta yín lọ́gbẹ́ wọ́n ń tì yín mẹ́wọ̀n ẹ̀ gbé wúrẹ̀ gbé kílẹ̀ ń wá ń bẹ̀ alátòjúbọ̀ ni yín afọ́fúngbẹ́mì ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ìmọ̀lé tẹ̀ǹdẹ̀ rùgbẹ́gún ṣàfẹ́ tẹ̀yàn bá gbọ́rú ọ̀rọ̀ yẹn pé èèyàn ló fẹ́ kú mbẹ́ ọlọ́run kò ṣàánú wa èyí ò ní bẹ́ẹ̀ nínú sọ́ọ̀tù ṣuara ọlọ́run tó sọ̀rọ̀ ìfún wa nípa tani nípa ànábì wa ṣuaib nígbà tí ń bá àwọn àbúlé àyíká tí ń bá wọn sọ̀rọ̀ náà ó ní wà tákù lẹ́dí ìkọ̀làkọ́kùn wà lè jíbi látàlẹ̀ àwàlín àyàwó ayé ti bọ̀. ọlọ́run ní ó ní ẹ̀páyà ẹni tó dá yín wà lè jíbi látàlẹ̀ àwàlín àtàwọn ìran ṣáájú ìran àkọ́kọ́ ẹ bẹ̀rù ṣé mọ̀ pé àwọn ìran á dí ọlọ́run pa wọ́n rẹ́ àwọn ìran ta tún ni samudu ọlọ́run ọba pa wọ́n rẹ́ àwọn ìran sidon tí taran lùtù sí ọlọ́run ọba pa wọ́n rẹ́ ẹ ṣọ́ra yín kọlù. wọ́n sọ wípé ẹni bá a sàtì ní ọ èdè ti mú ọ mínàlì mùsàhárìn èdè ó ti mú ọ ò ní làákàyè mọ́ àtàtì fi ràn ọ́ tẹ̀síwájú. ó jẹ́ nǹkan kan àyàbí ẹ̀dá abára bíi ti wà yìí. àwọn àdìmọ̀ tó dá wa lójú ni pé ọ̀kan nínú àwọn òpùrọ̀ ni ọ́n ẹgbẹ́ eléyìí tó ń lékún èsì tí wọ́n fún un yàtọ̀ sí ètò àánú sọ́rọ́tù àárọ̀ tẹ̀síwájú. Sọ́dà pa sọ yẹn lánàá, wọ́n bá sọ fún sọ báyìí ní ìsìn sọ fọ́lọ́run ẹ̀. Kápá kan sánmà kó yalé àwọn lórí tó bá yẹ kó lòdò nìyọ. Ọ̀rẹ́ wọn bíi ó ní olúwa mi ló mọ nǹkan tẹ́ ń tẹ́ ń ṣe níṣẹ́ olónímọ̀ jùlọ ń pa ẹ̀. wọ́n pè nírọ́ ta ni wọ́n pè nírọ́ ànábì Ṣuaib ọ̀rọ̀ rẹ̀ wọ́n takò wọ́n jàyàn wọ́n ní ti ń sọ kò rí bẹ́ẹ̀ fa akọ̀dá umaru adabu yahoo mezula ló bá gbá wọn mú ìyá ọjọ́ ẹ̀ṣújò yóò mìzúlá ọjọ́ ẹ̀ṣújò ọ̀rọ̀ méjì làwọn àbá àgọ́ ń pọ̀ ọjọ́ ẹ̀ṣújò yẹn ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé nígbà tí wàhálà dé nínú ìlú ẹ̀ṣújò kan wà ń bì kan wọ́n á sá lọ abẹ́ ẹ̀bẹ̀ pé bóyá wọn ò rí ìgbàlá ń bẹ̀ ibẹ̀ ń gangan ní ilẹ̀ ti mìíràn wọn ti gbogbo wọn ti òkú sí ọ̀rọ̀ kejì tí wọ́n sọ ni pé òjò yá ṣú lé wọn lórí ó sì rọ̀ lé wọn lórí ìyẹn làwọn onísáyẹ́ǹsì tí wọ́n bá bẹ́ẹ̀ tu wọ́n mọ̀ ṣàlàyé pé fókénò ìyẹn ni iná tó ń jáde láti inú ilẹ̀ gbogbo àwọn nǹkan gbígbóná tó jáde láti inú ilẹ̀ ni wọ́n ń rọ̀ padà lé wọn lórí látòkè àwọn mọ̀ ṣàlàyé rẹ̀ báwọn pẹ̀lú ìmọ̀ tí wọ́n ní nípa ilẹ̀ tí ń lù jáde. ọlọ́run ní dájúdájú ó jẹ́ ìyà ọjọ́ kan azim tó lágbára tó tóbi. وإن في ذلك لآية àmì lélẹ́yìí o àtàrúhùn mọ́mìnì à ń bọ̀ lérí òní àwọn tó kọ̀nu wọn ò ya já padà sínú sọ́rọ́tù àárọ̀ kí lọ́lọ́wọ́ bá sọ lẹ́yìn ìgbà yẹn. wọ́n ti sọ̀rọ̀ ìlà ọ̀pọ̀ lẹ́yìn واتبعتم إذا wọ́n tún wá fi kún ọlọ́run tún wá sọ nù tí wọ́n sọ wàkọ́lá mẹ́lẹ̀ òlàrí ìnà káfàrú. àwọn tí wọ́n já gbàgbà àwọn tí wọ́n já ṣáájú àwọn tí wọ́n jẹ́ tọ́kùlú àwọn abẹnugan nínú ìlú àwọn alágbára alẹ́dínà káfàárù àwọn tí wọ́n ti kèfìrí nù wọ́n wá ní. wọ́n ní ẹ̀yin wọ̀nyí tẹ́ ẹ bẹ́ẹ̀ tẹ̀lé ṣùáìn. ìnákùn ìdánlá kọ̀ọ̀bìrún nígbà náà ẹ ṣòfò ẹ pòfò. wọ́n sọ bẹ́ẹ̀ náà lónìí. ṣé ẹ pé ara wọn nìkan kọ́ ni wọ́n ń bá sọ̀rọ̀ tàbá ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn kan wọ́n wàá máa ń sọ fáwọn èèyàn pé tẹ́ ẹ bá gba tàwọn àfáà bísínẹ́sì yìí ni wọ́n fẹ́ ba ayé rẹ̀ jẹ́ yẹn ìgbà tó fẹ́ ṣe fáàmù ó fẹ́ dá oko lẹ̀ ó ṣe animal husbandry animal production ní tiẹ̀ ó wá ṣe study kí ni wọ́n pe kí ni wọ́n kọ́kọ́ ṣe iná study bàbá gíríkì kí ni dá kọ́kọ́ ṣe dá kọ́kọ́ kọ́ lẹ̀ feasibility study ó ṣeun bóyá o lè lo ọkọ̀ bẹ́ẹ̀ tó ń pè fdd yìí o ṣé feasibility náà ni ó ṣe feasibility study màálù olófẹ́ máa ń sin màálù wọ́n kọ́ ọ lẹ̀ màálù yóò bí ọmọ ẹyọ kan lọ́dún kan tàbí lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa ń ṣèṣì bí méjì lọ́dún máa ń ṣèṣì bí ewúrẹ́ àwọn ewúrẹ́ olóṣù mẹ́fà wà. ó bi bí méjì ẹlẹ́dẹ̀ ń tiẹ̀ ọdún oṣù mélòó ni òun jẹ ó bẹ́rì ló tó pọ̀ jù nine months oṣù mẹ́sàn-án lòun tiẹ̀ ọmọ mélòó ni máa bí ó kéré jù wọ́n ló yóò bí ọmọ bíi mẹ́ẹ̀ẹ́dógún feasibility study inú màálù ẹyọ kan lọ́dún olówó ní ronú ọ tó bá bímọ jù méjì ewúrẹ́ kó mú gbóyìn náà ọmọ méjì àmẹ́lẹ́dẹ̀ yóò bímọ bíi mẹ́ẹ̀ẹ́dógún ó kéré jù ogún ọmọ ó sì tà wọ́n ní àwọn àbáà tí wọ́n ní ká ẹ mọ́ ẹsẹ̀ pé èèwọ̀ ní ká sin ẹlẹ́dẹ̀ wọn ò fẹ́ jẹ́ olówó ni wọ́n fẹ́ bà bísínẹ́sì yín jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ò rí bẹ́ẹ̀ tó wáyé pé ẹlẹ́dẹ̀ ò dáa ni ọlọ́run ò ní fàlùbáríkà jì bá wọn bí ó ṣe sọ yóò bá sọ rẹ̀ dàáfà if if Pedigree is, is not permissible by God. Our God is a reasonable God. He wouldn't have allowed the pig to prosper. It shows that God blesses in, in pigs. Bí ó ṣe lọ máa bẹ̀rẹ̀ sí ṣe ẹlẹ́dẹ̀ẹ́nu nì ni ó bá máa lówó ni ó bá máa pe àwọn ìyókù tí wọ́n ń ṣe bísínẹ́sì yẹn tí wọ́n ń ṣòwò ẹran ọ̀sìn wípé àwọn àfáà wọ́n fẹ́ ba wọ́n fẹ́ sọ yín donígbèsè wọn ò fẹ́ kẹ́ ẹ lówó wọ́n ní ká ẹ má sìn ẹlẹ́dẹ̀ ibẹ̀ lówó wà ẹ wọ̀rọ̀ irú ẹ̀ làwọn yẹn náà ń sọ fún wọn bẹ́ẹ̀ bá tẹ̀lé ṣùáìb tó ní ká ẹ má dín òṣùwọ̀n kù ṣàpẹ́ tí ṣùáìb ń sọ nìyẹn ànábì ṣùáìb ti ń sọ fún wọn nìyẹn ẹ má dín òṣùwọ̀n kù tẹ́ ẹ dín òṣùwọ̀n kù mo lẹ ti fẹ́ rówó àwọn kan tún jọ ti fáìfẹ́ yìí dín ẹni gbogbo gbàdá àwọn èèyàn gan ṣèbí kòkó tí wọ́n kó wá ìmí wọn ò sàgbẹ́ ìmí náà wọ́n ti kó pàrùpàrù sínú ẹ̀ ẹ̀yìn kìíní ìkùrọ́ tí wọ́n kó wá ìmí wọn ò dáadáa owó lẹ́ fi wọkọ̀ lọ́bẹ̀ ọ̀nà gan ò dá títí ò dá ẹ wo gbogbo gálọ̀pù tá a ṣe ká tó débẹ̀ tó ń bo lèèyàn ti fẹ́ rówó ẹ̀ èsùn tiwa nìyẹn ẹ̀sùn láyé àpò wọn kò wá bẹ́ẹ̀ ṣé wàá tẹ̀ lọ́rọ̀ àwọn àfáàyàn ò lè mékè o àti wọ́n tún ṣe feasibility study olóòfẹ́ máa ṣe contract òfẹ́ máa ṣe ṣe àgbàṣẹ́ṣe ní bá ní contract yìí two hundred and fifty million ní ìwọ sì ní fifty million àbá abẹ́ lọ́yàwó bank ó lélẹ̀ o èló ló bẹ́ yá báyìí ni àwọn ti àbá ni haram ni wọn ò ní yá ló bá jókòó ríṣẹ́ ẹnìkan ní máa tán ra ẹ jẹ modern economics and. Uh, the present state of financial the financial state of the world now àwọn àfa yẹn they are archaic wọn understand nǹkan tí Quran sọ yẹn kò ń ṣe lẹ́yìn issue Shylock nìyẹn you know àwọn àfa yẹn á kàn jẹ́ kó ṣe àní two hundred and fifty million contract tó bá yá owó tó ṣe contract yẹn you are going to make seventy million then gbogbo èlé tó wà lórí ẹ̀ twenty million fifty ajẹ́ tiẹ̀ look at this so àwọn àfa àwọn yẹn wọn ò lajú kí ni ṣé wọ́n ṣe accounts ni wọn ò ṣe financial management àwọn tí ò ṣe eh, kínní wọn wá máa dá kò ṣe manufacturing account ìwọ́n tó jẹ́ I chartered accountant now you know manufacturing account you know this account wọn wá máa dá pẹ́ then you want to follow that illiterate mala or somebody is just Arabic kí ló mọ̀ nípa So má jẹ́ káwọn afá nǹkan ó fẹ́ ba business ẹ jẹ́ ni lòun ló bá ní tòótọ́ ni yóò bá lọ ṣe ọlọ́run bá dán wò ni yóò bá méjì ẹ̀. wọ́n ṣe bí wọ́n sọ pé owó èlé ò da lọ òrìbá ọlọ́run lòun ó parí ìbárun wọ̀nyẹ̀rì bí sọ́dà kọ́ ìtọ́rẹ́ àánú lòun ó máa falùbáríkà sí tí ó máa pọ̀ sí bóun ṣe ń ṣe nìyẹn company bó company kan ní sí kan bá ní kó fún àkáǹtì fifty billion ni fi sínú àkáǹtì ẹ̀ náà lo àkáǹtì wọ́n ti sẹ́gbọ́n méjì ẹ̀ ìtàwọn ẹ̀yẹn náà ń sọ nìyẹn wípé làìní tàbá àtúm ṣùáìbá ìnákùnmí ìdàlà kọ́ọ̀sì rúṣẹ́ bá tẹ̀lé ṣùáìbù ẹ̀ pòfò òun náà ló dọ́rọ̀ sùkúù dídálẹ̀ lónìí ẹ̀rí nínú tó ṣòro dálẹ̀ jù ní ìsinmi sùkúù oní secondary school ẹ̀ ní ṣé òjòrò ní wàhálà kàtí nẹ́kò ẹ̀ àwọn mí ò ní ah, àwọn ọmọ yẹn wọ́n ń ṣe fún àwọn ọmọ yẹn ló ń ṣe ẹ̀gbáàmù rọ́gbù sísẹ̀mù ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ wàá kì gbé two x plus three y is equal to four jáde wọ́n ti kọ́ ọmọ two m plus three n is equal to four ọmọ tó ti m di kíni s di m y ó di n ṣé ní ọlọ́run kó sànù wa skul wo ló fẹ́ mọ́ mẹ́ lọ yẹ́n jésù àwọn muslim yẹn wọ́n wíkẹ́ẹ̀dì o wọn ò kì í help adìẹ sọ wọn pé kí wọ́n já máa dáwọ́ help wọn ní no they are wicked ọ̀rẹ́ wa kan ló sọ yẹn fún mi lẹ́kọ̀ọ́ skul fún ni wọ́n sọ pé skul àwọn wicked táwọn ọmọ wọn á fọ ọmọ sọ́dọ̀ àwọn táwọn ọmọ bá ti ṣe ss2 fún wọn dé ss3 báyìí wọn ò ní rẹ́jísítà ọmọ lọ́dọ̀ àwọn fún wàhálà kàkínẹ́kù wọ́n wàá kó wọn lọ skul mi ṣùgbọ́n wọ́n máa ń fún wọn lọ́mọ wọn ni àwọn tí àwọn afá àwọn tí wọ́n ah, á train ọmọ ẹ̀ dáadáa but wickedness wọ̀nyí náà ni wọ́n yẹ fún un exam so tí wọ́n aníjà àwọn ọmọ àwọn rẹ́gísítà wọ́n á kó wọn lọ bí tí wọ́n ti help táwọn bẹ́ẹ̀ yóò bá ṣọ́ra wọ́n ní àfà bẹ́ẹ̀ bá wọn help àwọn ọmọ ìyàmínà lẹ́kọ̀ọ́ sí ní ẹ̀ ní méèkì ẹ̀ bí wáìtì yẹn dẹ̀ lówó wà gbogbo nǹkan tó yẹ kẹ́ ìjàjẹ́ mọ́nà ẹ̀kan ń ṣiṣẹ́ fáwọn míì tí wọ́n méèkì ẹ̀ ni. One of the major challenges the real Muslim schools are facing nìyẹn nínú àwọn ìpèníjà táwọn mùsùlùmí skul mùsùlùmí gidi tá a dojúkọ nìyẹn àyẹ̀wò kan fún abidé kíni wọn kàn kọ́ wọn kú ó ti dáadáa ní òkè ṣe pé kíni wọn kọ́ wọn lọ bírékù sẹ́ńtà wọn wọn ò jẹ́ kẹ́ kọ́ wọn dss kiri jẹ́ kọ́ ọmọ yẹn mọ̀ wò. tẹ́yìn ò bá ṣọ́ra kí lèèyàn náà ṣe èèyàn òun ò fẹ́ lùsì èèyàn náà bẹ̀rẹ̀ sí í ṣe. tó kọ́ lọ́wọ́ ó ṣàánú wa tẹ̀síwájú àfa irú àwọn àpèjúwe ẹ̀ pọ̀ lóde òní tá a lè mú wá ó pọ̀ gan-an irú ẹ̀pọ̀ irú ẹ̀ lẹ́yìn tẹ́ ń ṣiṣẹ́ ìjọba gbogbo wa táwọn ṣiṣẹ́ ìjọba ká ló ń jáde ó ti ti wà lẹ́bù fourteen ògùn ká lẹ́bù ten ìtẹ́jọ́ wà ń bí jẹ́ ń gun ká ká ló ń lọ sí gbà. tẹ́ ẹ̀ báwọn èèyàn wà pé pé àfa ẹ̀ ń lù sí rè owó ìjọba ní eléyìí kì í ṣọ̀rọ̀ eléyìí bí one two percent kí ni two percent wọn ò dẹ̀ ní kẹ́ mú wá díẹ̀ díẹ̀ ni ẹ máa yọ fún next five seven years wọ́n tún fún yàn less ẹ lè kọ́lé o èèyàn náà wà pé òun mọ̀ lùsì lóòótọ́ ni òun mọ̀ ti lo ó mọ̀ kọ́ ọdún mẹ́ta tó òun fi rìtáyà òun ò mọ̀ kọ́lé òun ò ló ká òun ò gbà lóyún ọlọ́run ta foríjì òun o òun ti jẹ́ dáhùn látijọ́ yìí ìkùsí tó òun ṣe tí ó bá gbà wáàzí yẹn làwọn èèyàn máa ń ṣe fún yàn láti ṣe kíni láti lè ṣe lọ́hùn ni wọ́n ń sọ fáwọn èèyàn jọ náà la ìnìtàbá àtúnṣù àìbá ṣù ìnákùn ìdánlọ́kọ̀ bírẹ́ lùsì o ẹ ṣòfò àbá àwọn ló ń tẹ̀lé ọmọ tó ti jẹ síkùn ṣe àbá àwọn onísùnà yẹn lẹ́ ń tẹ̀lé máa tán rẹ jẹ́ ó máa ń táwọn bàbá yìí ti fún wa láti ilé gbogbo ẹ̀ ló sọ̀rọ̀ àyíká àwọn ò jẹ nǹkan ẹ̀ òun lè má jẹ nǹkan ṣùgbọ́n àwọn bàbá ẹ̀ wọ́n máa ti wọ́n ti kira fún un ó máa ti wọ́n ti ṣe fún un kékeré kò sí bó sọ́lá ta yóò bounce back fi hàn ṣá bó ṣe wọn àbá tó wọn òfin bá ṣe aládàá kò ní wọ́ èmi sọ fún ẹ lọ try ẹ̀ wọ́n ti ṣe é láti ilé olófin dìde gbogbo ọ̀rọ̀ tí ń sọ káàkiri ẹ rò pé ẹnu ẹ ò wọ́ sẹ́gbẹ́ kan mọ́mọ́ farawé ta ló ń ṣèwọ́ hmm. ó mọ bàbá ẹ̀ yóò bá dáko ẹ̀ ó mọ nǹkan ní ó ti fún ó ti mú hàn súnmọ́ ti wọ́n farawé o ẹ bá tẹ̀lé lọ́wọ́ àti ẹjú ó lọ́ọ̀kan ni o ó bá ń sọ kínní o. ẹ̀ ẹ́ àbá làwọn èèyàn náà bá nítò súnà yìí ò ṣé wàá ní kò ń tẹ̀lé àbá ilé òótọ́ òun ti dira ó ní tó fi sákòókò fún wa ó ní ká máa tẹ̀lé òun káà náà máa sọ pé ṣíríkù ò dáa bàbá èèyàn ó pàṣẹ wọ̀ wọ́n á máa bẹ yín ní pé èèyàn náà làyínní tàbá àtúmù ṣùáì bá bẹ́ẹ̀ bá tẹ̀lé ṣùáì wọ́n ní ìnákùn ìdánlá kan sí rò yóò rí bẹ́ẹ̀ wọ́n ní ẹ ẹ ẹ kàn fòfò ẹ ẹ wéèsì láìfù yín ọlọ́run kó ṣàánú wa o irú ẹ̀ náà ti ṣẹlẹ̀ sẹ́yìn mo rántí dáadáa à ń pè ní leave them syndrome nígbà yẹn lákùrẹ́ lóńdó leave them syndrome wọ́n ní ẹ fi wọ́n lẹ̀ mo tì níyàwó náà bá bẹ̀rẹ̀ sí má rí ní wọn àmọ́ láì abẹ̀rẹ̀ sí má wọ́n ní leave them ẹ fi wọ́n lẹ̀ wọn èsì wọn ìbímọ náà bá bẹ̀rẹ̀ sí bímọ ń sìn mo rí àtúntì ń bímọ ní ẹ leave them kò tí ì mọ láì wọ́n bá bẹ̀rẹ̀ sí méèkì tó bá dé àwọn tó ti ń lówó leave them leave them leave them tó ń kálukú òbí wà lè jẹ́ náà lọ nìyẹn ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ṣe máa fi wọ́n lẹ̀ tí wọ́n fi wà lè jẹ́ náà lójú yín nìyẹn ẹ tí ó lọ́gọ́rùn-ún ọdún láyé ó lò ẹ tí ó là ẹni tí ó sì ní kógójì ọdún ò ní pé gẹ́gẹ́ bẹ́yìn tẹ̀ ń sọ pé ẹ fi wọ́n lẹ̀ náà àwọn tí ò kógójì ọdún bẹ́ẹ̀ nù yín babara ali zuna kan tó kú lọ́mọ ọgbọ̀n ọdún ẹni tí ò ṣe súnà tó kú lọ́mọ ogún ọdún náà ń bẹ àti ẹ̀rí náà àwọn tó kóńdè sọ́rùn tó kó fún pátápá tó kó gbàdí zidi tó kó gbogbo ẹ̀ tó kú lójú iná táwọn tí ò ṣe nǹkan kan ò sì kú ń bẹ́ẹ̀ ẹ̀ ikú ogun ní pakíkanjí wọ́n bá wá àwáwí ṣàìtàn ó tún fún wọn láwáwí kan torí pé ìlérí ṣàìtàn ọlọ́run ní ìlérí ẹ̀tàn ni oní ní ewé sunko ṣàìtàn ló tàn wọ́n jẹ ìlérí tó ṣe fún wọn pé nǹkan ò ní ràn yín yẹn ìlérí ẹ̀tàn ni wọ́n ní ewé ló sunko ṣàgbọ́lọ́ ni wà máa yàídù umu ṣẹ̀tọ́nù naam ilẹ̀ gùrùrọ̀ kò sáìlè rí àdéhùn tí ṣì ń ṣe fún ìyànjú ẹ̀tàn lọ tó bá ti síngbẹ́rẹ́ mẹ́ta kan sí ní ìyàdá òní ràn ní wọ́n bá sá lóòótọ́ bá gbọ́gbọ́n ló bá bounce back eléyìí ni wọ́n ń pè ní wood na paper gbẹ́rẹ́ kan wà tí wọ́n ń pè ní wood na paper wọ́n bá ti ṣe fún yẹn báyìí tí wọ́n bá gbé igi báyìí tí wọ́n bá là á mọ̀ yóò fọ́ dànù yóò rùn bíi pépà ni wọ́n ń pe gbẹ́rẹ́ yẹn ní wood na paper ẹ ti gbọ́ rí o mọ̀ wood na paper níjọ́ tí wood ò ní pépà ó kàn rí pé wọ́n ó là á mọ̀ lórí lórí ó bá tú ká pò ó ní ó bá kú wọ́n ní èèwọ̀ kan ló ṣe pé ó ti pín ẹyin jẹ wọ́n bóyá ó jẹ lá bóyá ó ṣe kìnnìkan wọ́n á máa sọ wà má yà hídùn mú ṣe ìtọ́nù ìlà gòrúrọ́ ẹ̀tàn ní èṣù fi tàn wọ́n jẹ́ ní è e. káwọn èèyàn lè pọ̀ ń bẹ́ẹ̀. ẹ̀fọ́dì ṣìṣì gbẹ́rẹ́ ló wà tí wọ́n ń sin èṣù ní í ṣe bẹ́ẹ̀ torí náà èèyàn gbọ́dọ̀ bá wọn ṣe tó bá ti rí pé wọ́n ń gún bẹ́ẹ̀ níbì kan kó ń máa lọ bí tí wọ́n ti gún bẹ́ẹ̀ tẹ́yìn bá ń bá ń lọ ní ìsinmi mọ́tò kí wọ́n ṣe wọ́n ni wọ́n ń ṣàdá máa páàkì nígbà tí wọn ò kú ọmọ màá rí fáàsì lọ bomi mi ní gbẹ́rẹ́ wúdù nà pépà lára mi ò dẹ̀ kígbẹ́ wọ́n yìnbọn bẹ́ẹ̀ ọ̀nà bo ni wọ́n ti yìnbọn ọ̀nà bí ni lọ gbábẹ́ kúránì náà sọ ànábì sàlàyé ẹ̀ nígbà tó ní kálá wàá jù ní bẹ́ẹ̀ ìdìlì mọ̀ ní sàfà ilé ìsàbí ìlà àwọn sàlàyé pé ẹni tí ó lọ ájì lẹ́yìn ó lálàáfíà ọ̀nà gbọ́dọ̀ tọ́nà ò bá lé tá a fẹ́ lọ sí lọ́ni wọ́n pààyàn lọ́nà yẹn á lọ tabako akúkú ṣẹ̀yídí okúkú àìmọ̀ kan tọ́nà ò bá dá jókòó kò pọ́síbù nu kò ṣeé ṣe nìyẹn tó ní àbá kọ́lọ́n kó ṣe àánú wa ẹ mẹ́jẹ̀ ká lọ ṣe àwọn kìnìún yẹn o èṣù ó máa tàn yẹn jẹ ẹ̀yìn òròpó ńlá tó jábí ó bá sun kó báyìí èṣù ni ó sì ṣe bẹ́ẹ̀ torí pé kò ní fẹ́ kó wà lìjẹ́ náà yóò fẹ́ kó kú kí gbogbo kìnìún wà lára ẹ̀ tó bá sì ti wà lára ẹran ẹlẹ́bọ ní ọ lásìkò yẹn ò ní kú mùsùlùmí ò bá ti kírun kírun kírun gbogbo ńgbà tó kó sára òun ti múṣíríkù ó wá kú sínú ẹ̀ ó ní múṣíríkù nìyẹn àfi kọ́lọ́hún sànù lókù kọ́lọ́hún sànù wa. tẹ̀síwájú àbọ̀. fi darihim jasimi ọlọ́run ní pa akọ̀dá sí umar rọ́jìfà ìmìtìtì ilẹ̀ kẹ́bọ́lọ̀ ṣe sọ pé tàtíbàrù á yàwó mọ̀tàrù júfù rọ̀ọ̀dìfà tàtíbàrù á rọ̀ọ̀dìfà kùlù bọ̀yìn yàwó ma ìdè wà jìfà. ọlọ́run níjọ́ sílẹ̀ ó mì tìtì tàtíbàrù á rọ̀ọ̀dìfà ìpè ẹlẹ́ẹ̀kejì ó tẹ̀lé kùlù bọ̀yìn yàwó ma ìdè wà jìfà àwọn kankan jọ́nà wọn máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ àtúkọ́ ọ̀rọ̀jọ́ gbèǹde nìyẹn rọ́jífà yẹn ni mo fẹ́ fà yọ́ mbẹ́ ọlọ́run ọba ní fa àkọ́dá tí ó mú rọ́jífà ilẹ̀ bá mí tìtì mọ́ wọn ń jọ náà fa asba òfin dárì ìmùjà àsìmì ni wọ́n bá di wọ́n dà nínú ilé wọn jà àsìmì wọ́n dòkú wọ́n dẹni tó wó lulẹ̀. الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين ẹ̀rí ní àyà súrọ̀ wo nìyẹn ti súrọ̀tù ṣùárọ̀ tí mo kà lẹ́ẹ̀kan pé bá a kọ̀dá ohun àdáàbò ìyá omi dùnlà ṣẹ́rí pé ọlọ́run ní ìyá ọjọ́ ẹ̀ṣújò ó jẹ ọjọ́ tó tóbi wọ́n lóun náà ní sahaba wọ́n ní òun náà ni ẹ̀ta wàrà náà tí àṣàrọ̀ ní náà rí wà láhàbù ẹ̀rí nǹkan ó ń bẹ́ẹ̀ sí àgbé ẹ̀ta wàrà náà ahọ́n náà ìyẹn ni pé kí la lè pé òun náà ni ẹ̀yìn iná ti ń sọ̀kalẹ̀ lé wọn lórí ajẹ́ pé nǹkan méjì ló ṣẹlẹ̀ sí wọn ilẹ̀ mìtìtì ilẹ̀ rì mọ́ wọn lẹ́sẹ̀ iná tún sọ̀kalẹ̀ ẹ̀rẹ́ ẹ̀ná ó tún rọ̀dé wọn lórí látòkè náà الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا ترى ونصرة هود wọ́n sọ àwọn wo nìyẹn àwọn ìran yìí náà wọ́n sọ pé أصلاتك تعمرك أن تترك ما يعبد آباؤنا أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء هي نصرة هود يا كان كاروش شعيب بنا súra ẹlẹ́ẹ̀kọkànlá nù Qur'an àyà ìkẹtàdínláàdọ́rùn súra eleven àyà eighty ìgbà tí ṣùáìbù bá wọn sọ̀rọ̀ ẹ má dín òṣùwọ̀n kù kí ni wọ́n sọ àsọ̀lá àtùkà ṣé kí ta olówó mọ́ ábùdù pé kó o gbéjù sílẹ̀ ní táwọn bàbá wa ń sìn ṣé ìrun tó ń kí lónìí o ṣe àwọn yẹn ẹ̀ńgbà tó ti wá ń kírun ló ní kò mọ́ bá wọn ṣe òrò olé ẹ̀kún lọ gbé orin burúkú kan jáde òrò olé àwọn làwọn ó ẹ̀sìn kan ò pé ká mọ́ ṣe òrò olé àwọn làwọn ó ṣe àwọn tó ní ìgbàgbọ́ ò pé ká mọ́ ṣe òrò olé àwọn làwọn ó wọ́n ṣe irun rẹ ló kò mọ́ ṣe ìtàn bàbá àwọn ń sìn áwọ́ àǹtà ṣóun náà ló tún sọ wípé tàbóun ló tún sọ fún ọ pé ká má ṣe ń tó wù wá pẹ̀lú owó wa pẹ̀lú dúkìá tá a ní ká má fi ṣe ń tó wù wá báwọn èèyàn náà ṣe máa ń sọ lónìí àwọn làwọn olówó àwọn tó wù àwọn làwọn lè fowó àwọn ṣe bó bá wà àwọn àwọn ò fi mutí bó wà àwọn àwọn ò fi mẹ́mu bó bá wà àwọn àwọn ò fi ṣe zìnà tó bá jẹ́ wípé ká mẹ́mu ká ṣe zìnà ò dáa ni ọlọ́run ò ní yọ̀ǹda owó fáwọn ẹ̀ka àti kánú láwọn ṣá lọ́la tó bá pa àwọn fẹ́ ni ọlọ́run jẹ́ kí rántí ara yẹn àwọn ò bá tí ì ṣẹbọ àwọn àtàwọn bàbá wọn tó ti kọjá níṣàlá ọlọ́run jẹ́ rántí ara yẹn ṣùgbọ́n tí wọ́n kàn fẹ́ pààyàn ń bẹ̀ àwọn yóò ní tó á pé kí níyàn ò dáa ni ọlọ́run bá ti fáwọn lówó tó náà wọ́n wàá sọ wọ́n ní ayé láṣìká tó ṣọ̀run àwọn mutí láyé o bóyá wọn kì í mutí lọ́rùn àwọn ò mọ̀ nínú àwọn orin burúkú tí wọ́n máa ń kọnu àwọn kan tún sọ bẹ́ẹ̀ ẹni tí ò bá gbádùn láyé kò ní gbádùn lọ́rùn nínú sọ́lọ́tọ̀ àní àmù ní àyà yẹn wà Ọlọ́run jẹ́ kí n rántí. wípé ẹbọ táwọn ń ṣe ẹgbẹ́ èèyàn ò lè fọ́ọ̀mù Qur'an èèyàn ò lè sọ pé ọkà mọ́kànlá lọ́wọ́ tààlà nínú àdéhùn ni wọ́n ní ẹ̀dí wọlé ẹbọ táwọn ń ṣe àwọn òdédé máa ṣe tó ẹgbọ́ ọlọ́run ò fẹ́ káwọn máa ṣe ni ọlọ́run ní fi ilẹ̀ fáwọn àwọn àtàwọn bàbá àwọn tó ti kọjá tó lọ́rọ̀ kan ṣáàfà wọn ní tó ń ló ní mọ́ káwọn mọ́ sówó àwọn bó ṣe wọ́n ìnákàlà àǹtàlẹ̀ halimu rashid ẹwọ̀rọ̀ ẹ̀yàyá ni o ìnákàlà àǹtàlẹ̀ halimu rashid ah, ah. ìwọ wá onísùúrù ìwọlẹ́ni tó mọ̀nà yàgbẹ́ ẹ̀ẹ́n o ti wá di oníparadà báyìí wọ́n náà ti wá di àpá nìyẹn o a máa ṣẹlẹ̀ náà tẹ́yìn bá láwọn ọ̀rẹ́ kan tẹ́yìn bá jọ ń mẹmu tẹ́lẹ̀ àti tẹ́yìn jọ máa ń ṣe rédíò ooru tẹ́yìn bá ní kò dá ní ah jọ ìwọ náà o ti dàbá nìyẹn o wọ́n sọ ní sọ pé wọ́n gọ́yàn lẹ́gọ̀ọ́ wọ́n fi yàn ṣe yẹ̀yẹ́ ah ó bí àtúntì ní irungbọ̀n láàgà ah àbá àtúntì náà tiẹ̀ ló tún ṣe láàgà kìí ṣe pé wọ́n ń sọ fún ọ̀pọ̀ òjò wọ́n ń fi ọ́ ṣe yẹ̀yẹ́ wọ́n fi ọ́ ṣe yẹ̀yẹ́ subhanallah a lukú subhanallah ẹ́ àsùnmọ́ wọ́n máa máa pé báwọn ismail ismail àsùnmọ́ la mọ̀ ọ́ sí àsùnmọ́ ẹ́ dánílá ìrọ́nà tí ń ṣe dánílá láàkà ẹgbẹ́ lọ́n tó fi suratu an'am àbí náà wọ́n ní suratu an'am sura six aya one forty eight náà. فيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا Very good. كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون الله سيقول الذين أشركوا àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ń bọ̀ wá sọ ò tí wọ́n ma sọ lábẹ́ sọ yìí láò ṣá tó bá yí pé ọlọ́run ọba fẹ́ ni má àṣọ̀rọ̀ kìnà àwọn ò bá ti jẹ́ àwọn ò bá ti dà nǹkan kan pọ̀ àwọn ò wala àwọn bàbá àwọn náà tó ṣe lánàá ò bá wala náà mìíṣe in àwọn ọba sì ti ṣe nǹkan kan léèwọ̀ kàdáàlìkà kàdàbàlẹ̀dì ìnàmì kọ̀bìlì im ọlọ́ọ̀ni báyìí ni àwọn tó ṣáájú àwọn tòní tó ń sọ bẹ́ẹ̀ yẹn tàbí tí ó sọ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ náà làwọn náà ṣe máa kúrọ́ àtàdà kù bàṣúnà bí wọ́n ṣe ń kúrọ́ nìyẹn títí tí ìyá ọlọ́run ọba fi wá gbá wọn mú kúl rí ànábì wàá dá wọn lóhùn. hal ẹ̀yìndàkùn mìíràn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ṣé ìmọ̀ ń bẹ lórí ẹ̀ fún yín fàtòkùrìjúhù lánà do you have evidence for it ṣé ẹ lẹ́rìí lórí ẹ̀ tẹ́ bá lẹ́rìí ẹ mẹ́rin yẹn wá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí in tattabi'un illa dhanna wa in antum illa takhrusun kò sí tẹ́ǹtẹ́ ẹlé àyàfi kí ni zọ́n àbámúdá kò sí màmàdájú lórí ọ̀rọ̀ tẹ́ sọ̀hún wà in antum illa takhrusun kò sì sí nǹkan tẹ́ ẹ̀ ṣe jù bẹ́ẹ̀ dáadáa pààrọ̀ mọ́ lọ́lọ́ Sheikh Saadi nínú tafsiri wa wọ́n sàlàyé ọ̀rọ̀ tó pọ̀ lórí àyà yìí mo fẹ́ káwa tá a bá já àfa ká lọ Saadi wọ́n sàlàyé wọ́n nu àyà yìí ó jẹ́ kárí gbọ́nú ọ̀rọ̀ tí wọ́n sọ ni wípé àwọn ẹlẹ́bọ àtàwọn tí wọ́n wà lórí àánú gbogbo ndị tí wọ́n máa ń sọ wọn ò lẹ́rìí lérí ẹ̀ tá bá béèrè lọ́wọ́ wọn pé ẹ̀rí yín dà wọn ò ní ẹ̀rí kan ju pé kankan máa sọ̀rọ̀ agbárí ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ìyẹn náà tó ń kọ́ wa pé ká máa béèrè lọ́wọ́ wọn pé kí lẹ̀rí yín lérí ẹ̀ torí pé ọlọ́run ní kul alẹ́ ìdàkùn min ilmi min burhan ǹjẹ́ ní ẹ̀rí lórí nǹkan tẹ́ sọ yìí pé ẹni táyé yẹ lọ́rùn ó yẹ kílẹ̀ rí yín lérí ẹ̀ tí wọ́n bá ní ìwọ náà tó sọ pé ìyà ó jẹ wá lọ́rùn kílẹ̀ rí àwọn kò jáde ibi tà ó sọ bẹ́ẹ̀ dà ẹ rí i pé jẹbẹtẹ yóò wọn lọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ á sọ fún wa kò fi wálẹ̀ sínú ìrújú ó ní wọ́n ń ṣe yẹn àbá lásán àbámudá ìròrí lásán ìmọ̀ tí è ṣe mọ̀ ní tí ò sí mọ̀ nú ẹ̀ ní tí ò dájú ni wọ́n ń tẹ̀lé wà in antum illa takhrusun wọ́n kàn dáadáa pààrọ̀ mọ́lọ́ọ̀lẹ̀. tòótọ́ sì ni ẹ̀rí pé tẹ bá béèrè lọ́wọ́ wọn ń bò lẹ́yìn lọ wọn ò lè sọ àmọ̀dájú kí wọ́n ṣàlàyé pé ibi táwọn ò lọ ní lẹ́yìn kù. èyí tó ga jù nù wọn yóò ní kò sí ní sẹ́yìn ó èèyàn kàn ó parí náà nù kílẹ̀ rí ipò parí irú táìṣó láàrin àwọn ọmọlẹ́yìn ẹ̀ tẹ̀gbó náà láwọn tó tẹ̀lé pílẹ̀ gbọ́rọ̀ wọn fi bẹ́ẹ̀ lágbára mọ́ bí ìgbà kan kó tó kú wọ́n gba footprint ẹ̀ ojú ẹsẹ̀ wọ́n ní kó fi ẹsẹ̀ tẹ bí ọ̀dà kó tẹ̀ sí nǹkan tòkìní yẹn nù nǹkan tí wọ́n máa pọ́n ní hmm, ojú ẹsẹ̀ táìṣó láàrin tẹ bá béèrè lọ́wọ́ ẹ̀ pé gbogbo ohun tó ń sọ ń kílẹ̀ rí ó sọ̀rọ̀ kan ó táìtù ẹ̀ ní mayor road bureau mayor road bureau

ẹlẹ́ẹ̀kejì ó tún sọ̀rọ̀ kan mo tún kà á nígbà tó wà ní gọ́ọ̀mẹ́ntì kọlẹ̀jì nìbàdàn ó ló ń kọ̀rọ̀ Awólọ́wọ̀ kan wípé bẹ́ẹ̀ ń bá your destiny is in your hand pé àlámọ̀rí rẹ̀ ó dọwọ́ ara ẹ̀ kádàrá rẹ̀ ọwọ́ rẹ̀ náà ló wà ó ní tẹ́lẹ̀ òun èé páàsì ń sùn olóhùn wa bẹ́ẹ̀ ẹ́ẹ̀ ó mò ti bẹ̀rẹ̀ sí kàwé nu olóhùn ò sí ipò kejì mọ́ tó ń fi jáde kan tó fi máa ń gbogbo ọ̀rọ̀ ó ń pè kíyàn ní state of the nation article ti taisho láàrin máa ń kọ every tuesday ló máa ń kọ state of the nation ìgbà tó kú ní bọ́lá ìgè continue ó ń pè ní uncle bọ́lá's column ìgbà tí bọ́lá ìgè kú ebenezer bàbá tọpẹ́ ó gbé ebene topsy tuesday náà ni àwọn ló ń continue ọ̀rọ̀ méjèèjì tó sì sọ yẹn kò lẹ́rìí lérí ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ tí yorùbá bá ní ọlọ́run níjó orí wàhálà òun ò mọ̀ tún mọ wàhálà kò gbé dè ó wo wàhálà lérèfé tí wọ́n gbé èèyàn rí wàhálà ìdààmú orí iṣẹ́ la gbó kú sí lọ́rùn onítọ̀hún ọlọ́run kó là wá ń bẹ̀ kò gbédè ní problem ẹ̀ ẹlẹ́ẹ̀kejì èyí tó sọ wípé béèyàn bá ṣe ṣiṣẹ́ sí ni ó ṣe rí bẹ́ẹ̀ kó wá wà àwọn agbẹ́lẹ̀ mọ́sìnkú nígbà ayé múrítàlá ìyẹn ti wá lọ ẹ ra àwọn kan tí wọ́n ń gbẹ́lẹ̀ títì ní ìsìn tí wọ́n ń rí kinní kan sí ẹ wọ àwọn tí wọ́n ń gbẹ́lẹ̀ yẹn àkọ́kọ́ ilẹ̀ yẹn ò fẹ̀ wọ́n kò gba kéèyàn ó dúró mẹ́ wọ́n ka wọ́n na ẹsẹ̀ kan síwájú kan sẹ́yìn ni wọ́n fi máa gbẹ̀ ṣẹ́wárẹ́ ni tí ó sanwó wọn foreman ìmọ̀ jókòó sábẹ́ igi kò ní bá wọn gbẹ tó bá wá dìrọ̀lẹ́ tí wọ́n ṣe gbogbo wàhálà tán yóò wá mú gì kan lọ́wọ́ bó ṣe yẹ kó jìn sí yóò àmọ́ ti bọ̀ ọ́ kò tó iṣẹ́ tí ẹni ẹ̀ yóò wá wò tí ò bá ti jìn tó kò ní fún lówó yóò ní kó tó bẹ̀yẹn gbẹ òní ò wá pínwó lé wọn lọ owó tiẹ̀ ni ò wá pọ̀ ju ti gbogbo wọn lọ ẹ̀yọ̀ sẹ́rẹ̀ yẹn ṣe wá ṣe wàhálà sínú ló ṣe méjì ẹ̀bá mu àwọn ọ̀rọ̀ tí ò bá làákàyè mu ní kò tí ì nídìí ká lọ́nu áyà gan nínú ròrí ọ̀rọ̀ rẹ̀ wọlé ààrẹ ìkìlá àwọn tí mò ń sọ ẹni wọ́n ń ṣe bàbá iṣẹ́ yẹn rọrùn ṣùgbọ́n tí ó fún wọn lówó iṣẹ́ wọn òun lábẹ́ igi tí wò wọ́n ẹlẹ́ẹ̀kẹta gbogbo alájọ lọ skul àwọn ọmọ kan wà tó kàwé jù bẹ́ẹ̀ lọ gbogbo ọgbọ́n tálábà ń bá ní ẹ̀yìn ní bí tọ̀gbìn ni kì í sọ fọ́ mò ń pè ó ọ̀rọ̀ Yorùbá kan ni ò tọ́lá pé ó àáfàá yẹn máa kíyèsí inú tẹ̀síìrì í máa ń dọ́gbọ́n fa àwọn ohun kọ̀ọ̀kan lẹ̀ àwọn àáfàá ìlú ní bá wíwù pé kò síbẹ̀ ṣiṣẹ́ ẹ̀ tóun wọ́n ti fún un ìrora jù sí ẹ̀ ẹ̀ ṣàkíyèsí ọ̀rọ̀ ẹ̀ ó láwọn àyájọ́ kọ̀ọ̀kan tí ń jù sí láàrin gbogbo ní orí gbogbo ọgbọ́n tálábà ẹ̀yìn ní títọ́ ó ti jù báwọn ẹ máa tanra yín jẹ ọ̀rọ̀ Yorùbá kan ni kì í sọ fọ o má bàa tú báwọn. ẹ rí i pé ó ka ìwé làárọ̀ ó ka lọ́sàn-án ó ka lẹ́gbà tẹ́ bá ṣe ẹ̀sáàmù ó rí i pé ìwọ ní seventy òun gba ninety five a lẹ́jọ́ gbà ṣùgbọ́n a ju a lọ. tí wọ́n bá ka dáadáa bíi seventy seventy five ló gbà òun bí kó máa sùn òun ló tún wá bèrè pé bóò ni aspect òun àṣọ ò rí pé ó yẹ kó raise ẹ̀ to power two ní wine òun ah, ah. rántí fọ́múlà yìí ó oh, sorry yóò tún sùn padà kò sì jẹ́ kò jẹ́ nǹkan kan inú ẹ̀záàmù ó tún rí pé òun yóò kọ́ sọ mi tí ó ní pépà yẹn simple now kò sí po òun lànà ni àá ṣe bó jẹ́ wà nù note mo rántí course gan simplest algorithm ẹ tó bá ṣe nínú mathematics aspect transportation problem kíní yẹn tableau yóò máa ṣe lẹ́yọ kọ̀ọ̀kan ní ó lẹ́ two over twenty twelve over eleven thirty three over ó pọ̀ wúrúwúrú báyìí ó wá jáde nínú exam wa pẹ́ kí n tó sọ mí ìdìbò wa sọ mo ní ah kíní yẹn mo gbá tẹ̀bọ̀ tó dilé brọ́dà kan sọ ah, mo ní ah fẹ́fẹ́lá kan ní ìpínlẹ̀ èyí ṣe bó wà nù nóòtì ẹ̀ mo ló wà mẹ́ẹ̀ mo ní bọ̀ àyẹ̀mí ah, ti kíráàmù ẹ̀ ó ní mo kẹ̀dá alẹ́ ni mo ti sọ mí mo ti fún wọn lò wọn ó kíráàmù bá bẹ́ mú kìíní kan ó pọ̀ wíríwírí báyìí ní kìíní yẹn prósẹ́sì ẹ̀ lèyàn máa mọ̀ mo ní ẹ́n <laughs> ọ̀rẹ́ mi ti fún wọn wé wọn wà nù lè ka òun kàn wò wúrú lọ́lọ́run ti hàn tó àwọn ọ̀rọ̀ wọn wọn èé lẹ́rìí irú àwọn èèyàn gan àti kùránì ìròrí gan àti wọn àwọn wọn dànù ní abẹ́ńtẹ́jọ kọ́ṣẹ́ tẹ̀jọ ń ṣiṣẹ́ kan náà àwọn èèyàn ó sì mọ gbéṣẹ́ bọ̀ wọn ò ní yà sọ́dọ̀ ẹ ìwọ tí wọ́n á gbé tí wọn ò gbéṣẹ́ fún un ló mọṣẹ́ jù lọ tí wọ́n bá lọ tán yóò wá tún wá bọ̀ pé ìjọba mi kíní yìí mi gẹ́ẹ̀tì ẹ̀ bá mi ṣe tó bá bá ṣe tán yóò tún gbé fún wọn iṣẹ́ nì àwọn èèyàn ní mọ̀ ìyẹn ní ká gbé fún òun ló mọṣẹ́ wọn ní no this is the person we want kò sí ṣoògùn kíni àṣọlá nation wọn tá ìṣòro àníyàn ni kò ṣe advertisement àìmọye àwọn tí ò ṣe advert tí wọ́n make ẹ̀ àwọn tó ń ṣe advert ìdí mọ́ tó ń ṣe advert gan ni ò make ẹ̀ wọ́n ní tó bá yẹ pèsè rẹ̀ dáa ni kò ní polówó kò tún bá torí náà iman ká nígbàgbọ́ nu ọlọ́run ṣe pàtàkì àbá tẹ̀síwájú alẹ́dínà kàtàbù ṣùháìbà ká àlàmù yẹ̀gbẹ̀mọ́ òfin له شعيبا كأن لم يغنوا فيها ọlọ́run أني àwọn tí wọ́n pe ànábì ṣùháìbù nírọ́ lẹ́yìn tí ìjìyà yẹn dé ó dàbí ẹni pé ẹnìkankan ò gbé bí tí wọ́n ń gbé yẹn rí ó di ahò bí ẹni pé ẹnìkankan ò gbé bẹ́ẹ̀ rí ó ṣe rí nìyẹn náà. alladhina kadhabu shu'ayban kanu humul khasirin. ọlọ́run ní àwọn wọ̀nyí kanu humul khasirin àwọn ni wọ́n ṣòfò àwọn ni wọ́n pòfò tí àpẹẹlẹ kan wọ́n sọ pé tẹ bá tẹ̀lé Ṣuaib ẹ mọ̀ pòfò ọlọ́run ní àwọn gangan ni wọ́n fọ́ bólé àwọn ni wọ́n pòfò tẹ̀síwájú. fatawalla anhum. وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصح ونصحت لكم فكيف آسى على قوم كافرين فتولى عنهم bó bá pẹ́yìn dà kúrò lọ́dọ̀ wọn kúrò nílùú wàkọ́ọ̀lù ṣùáìbù wá ní ya qaumi ẹ̀yin èèyàn mi làkọ́lé àbùlágùtùkùn rìsáàlà ti rọ́bì mo ti múṣẹ́ olúwa mi dódùgóńgó fún yín mo ti sọ fún yín wọ́n ti parẹ́ gbà yẹn o wà nà sọ́ọ̀tù lákùn mo ti gbà yín mọ̀ràn nà sọ́ọ̀tù lákùn mo ṣèṣí ti fún yín mo sọ àsọtẹ́lẹ̀ fún yín fàkẹ́fà á sá àìlà kọ́ọ́mì bó ní ìṣèwà máa banújẹ́ lórí àwọn ìjọ kẹfìrí ẹ̀rí ṣẹ́lẹ́jì ni wọ́n lè ń pè yẹn ìdárò tẹ́nìkan bá kú sí ìdíyẹn wá ń sọ ah ó mà ṣe òkè nìkan àrò kí lẹ́yìn pé nínú literature tẹ́yìn máa sọ lẹ́ orin àrò ńlálẹ́fẹ́ iwe ìwé ṣùgbọ́n kùránì èso orin o ń darò ṣùgbọ́n àrò eléyìí ṣe àrò bànújẹ́ kó mọ́ bá jẹ́ pé tí ni ọlọ́run wá jẹ́ wa ó ní bò ní màá ṣe máa bànújẹ́ átá bò ní màá ṣe máa bànújẹ́ lórí kí ni àìlẹ̀ ẹ̀kọ́ omi lọ́dọ̀ àwọn àwọn tá a wí fún tí wọn ò gbọ́ àwọn aláya àkókò nàkí àwọn tí ń kọ tí ọ̀gbọ́n ń sọ̀rọ̀ ọlọ́run àwọn kì í gbọ́ kì í gbà wọ́n máa àrùsálì náà fi kọ̀rọ̀ ìyá sí. نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء Ọlọ́run wá ń tẹ̀síwájú lẹ́yìn tó ti sọ ọ̀rọ̀ Ṣuaib àti ìntọ́ṣẹlẹ̀ sí àwọn ìran rẹ̀ wípé a pa wọ́n rẹ́ kú lórílẹ̀. Ọlọ́run wá máa arsalna fi qaryatin min nabiyyin illa akhadna ahlaha bil ba'sa'i wad-dharra'i la'allahum ọ̀rọ̀ mìíràn yẹn pẹ̀lú ògùn ọlọ́run tó bá dọ̀la ibẹ̀ yẹn ni a ti bẹ̀rẹ̀ ọ̀la sátidé pẹ̀lú ògùn ọlọ́run yọ mùsàp ọjọ́ àtibí ibẹ̀ ọ̀la náà ni kẹsìtìrì inú àwẹ̀ yìí pẹ̀lú ògùn ọlọ́run náà ni ó gúnlẹ̀ ara yìí a fi bẹ̀rẹ̀ a fi ṣàlàyé torí pé ọ̀rọ̀ ti ṣùháìn ó ti parí síbẹ̀ yẹn àwọn ànábì mẹ́fà yẹn márùn-ún ti jáde ń bẹ̀ nọ́ọ̀hù húdù. No Sọ́ọ́lẹ̀ Lóòtù àti Ṣùáìbù láàrin Ṣùáìbù sí Mùsá Ọlọ́run wá gbé ọ̀rọ̀ kan jáde tó jẹ́ ọ̀rọ̀ gbogbogbò láti pé àkíyèsí wa sí pé kí ni ó máa ń ṣẹlẹ̀ láyé tó ń ti báwọn èèyàn bí wọ́n ṣe parẹ́ bí wọ́n lọ àwa tá a kù ní ìsìn kí ló yẹ kó jẹ́ àríwòye fún wa pẹ̀lú òkú ọlọ́run tó bá dọ̀la àmọ́ ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀ lónìí á ṣàlàyé ṣókí nípa ọ̀rọ̀ tá a mọ̀ sí zakatul fitri bẹ́ẹ̀ gba ti ń gbọ́ lórí rédíò àti ìwònú tẹlifíṣàn fáwọn tó bá ní a sọ̀rọ̀ díẹ̀ nípa zakatul fitri ní ṣókí náà ní kì í fi áfíríkì extensively zakatul fitri táwọn bàbá wa ń pè ní jaka òun náà ní zakata ayọ̀.

ó ṣe lọ́rùn àyàn ní rọmọdọ́nà alànà àdìsí bukhari ní rọmọdọ́nà alànà sí ìyẹn jẹ́ àlékún ti imam muslim ibn umar ó ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ṣe zakatul fitri lọ́rùn àyàn nínú rọmọdọ́n fún gbogbo wa ọ́ nínú ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ wa pọ̀ nípa zakatul fitri. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òní àìlẹ́mẹ̀ ń tẹ́jì ta ló jẹ́ ọ̀ràn èèyàn lé lórí wọ́n ní ó jẹ́ ọ̀ràn èèyàn lórí ọmọ èké àgbà ọkùnrin ọmọlúàbí ẹ̀rú nínú àwọn owó ní nínú àwọn mùsùlùmí nítorí ọ̀rọ̀ tí abdullahi ibn umar tó náà gbà wá lọ́dọ̀ ànábì àdìsí bukhari àti muslim pé zakata alifitri sa'an min tamurin aw sa'an min sha'irin ala al-abdi wal hurri wal dhakari wal untha was saghiri wal kabiri min al-muslimin ṣé ó ní òjíṣẹ́ ńlá muhammad ó ṣe zakatul fitri lọ́ranyàn sa'an sọ kí ni wọ́n pè ní sọ múdù mẹ́rin kí ni wọ́n pè ní gbogbo àlàmọ́ rí kí ni tí wọ́n máa ń rà wá láti mẹ́ka ṣùgbọ́n wa náà ti ń múdù òṣùwọ̀n yẹn mẹ́rin ní sọ́ọ̀ kan a lè yọ nínú níbi támúrù òun náà ní dábínù tá à ń jẹ yẹn àbí àgbàdo àbí àwọn nǹkan oríṣiríṣi tó jẹ́ nǹkan oníhóró torí àsìkò ṣùgbọ́n nínú àwọn oníráyọ̀ nínú àwọn mùsùlùmí ó mìíràn pé kèfèrí ò lè yọ zakatul fitri lórí bàbá kan mùsùlùmí ni ọmọ rẹ̀ ti di kírísítẹ́nì ó wá ní òun fẹ́ yọ zakatul fídíò bá tún dá akọ ọmọ ń ti rárá kò sínú wọn kí lọ́lọ́ sọ fún ànábì nọ́ọ̀hù ó ní láìsà min ahali àbí ìnáhu láìsà min ahali dájúdájú ọmọ wọn ò sínú àwọn ará ilé ẹ̀ tó àti òtí ṣẹ̀sìn ẹ́ béèyàn sì kú tẹ́lẹ̀ náà kò lè jogún èèyàn láyàrí tó lè káfíru lè mùsùlùmá wàlà lè mùsùlùmù lè káfírà mùsùlùmí ò lè jogún kìfìrí kìfìrí náà ò lè jogún mùsùlùmí báwọn kìí ṣe sọnù a lè yọ lé lórí àwọn táwọn bí sọnù oyún ló ń kọ ànábì ò dákọ rẹ ẹnka aláàlè yọ àlè yọ tó bá yọ òun ṣe sọdá kọ ṣùgbọ́n zakatu fitiri gangan torí àlè ìbáàdà tọ̀kìfì ní tí ń jọmọ́jọsìn àdìlà tùnàkìlì textual evidence la máa ń lò fẹ́ kò ń ṣe al-adillatul aqli kìí ṣe rational evidence ṣóyé òun là fi máa establish ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run wí ànábì ṣàlàyé òun là máa fi ń fi ìdí ẹ̀sìn múlẹ̀ ṣùgbọ́n ọpọlọ àìfi ìdí ẹ̀sìn múlẹ̀ akànlé máa ṣàlàyé tàbá fẹ́ fi ìdí ẹ̀sìn múlẹ̀ so àwọn kí lè fi yọ zakatul fitri àwọn tá a lè fi yọ èyí tó ga jù ń bẹ̀ tá a fẹ́ sọ náà ni wípé oúnjẹ nítorí hadithi tí abu sa'id al-khudri radiyallahu ta'ala anhu tó gbà wá tó tó gbà sọ bukhari àti muslim wípé kunna nukhriju zakata al-fitri sa'an min ta'ami aw sa'an min sha'irin aw sa'an min tamrin aw sa'an min aqj aw sa'an min zabib ibi tá a fẹ́ lò ní sa'an min ta'ami ìyẹn àwọn afáà nígbà tó ti wá ní ààmù ó kàn ń sọ asnaf àwọn ìran oúnjẹ ó láwàá jẹ́ ẹni tí máa yọ zakatu fitri múdù mẹ́rin sọ àkan nínú oúnjẹ tàbí nínú àwọn wọn dárúkọ àwọn ìran oúnjẹ tí wọ́n máa ń jẹ lọ́dọ̀ wọn wọ́n ní kálímà tó kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ pé mi ń tọ̀ tó jẹ́ ká mọ̀ pé oúnjẹ táwa ń ṣe kí ni tá à ń jẹ torí pé apá kan náà sọ pé ọwọ́ àwọn ìran oúnjẹ tó sọ nìkan la fi yọ ṣùgbọ́n tọ̀ àmù tó sọ wájú ló jẹ́ pé ala lè fi yọ nu gbogbo ẹ̀ mo rò pé ìgbà wo láyọ̀ ayọ̀ ṣáájú rọ̀mọ̀dọ́ọ̀nù ìjọ méjì àṣáájú àsìkò ọdún ìjọ ọdún pé àjọ méjì àbíjọ mẹ́ta kọ́dún tó dé títí ti di àárọ̀ ọjọ́ ọdún títí dìgbà tí àwọn èèyàn bá ń lọ yídì mẹ́tẹ́ bá ti darí yídì tọ̀ àsìkò rẹ̀ ti ṣe kí ni àsìkò rẹ̀ ti kọjá ìṣòkí òdiwọ̀n tá a jọ mo ti sọ má fọwọ́ yọ ọ̀tún ẹlòmíì ẹ̀ ní wá múdù yóò ní wọ́n ti látẹ̀lẹ́wọ́ mùṣkílà tó wà ń bẹ̀ ni pé múdù yẹn kìí ṣe gbogbo ọwọ́ múdù èyí táwọn ará mọ́kà tí wọ́n máa ń lò mo rò pé èyí táwọn ará asàfilà táwọn ará mẹ̀dínà tí wọ́n ṣe kí ni tí wọ́n ń lò torí ọ̀rọ̀ nítorí sọ bẹ́ẹ̀ ó ní èyí tó wà ní àdìs àbúdá ọdún nàìjíríà àti bẹ̀yàkì látọ̀dọ̀ ibn umar bisanadi sọ yìí pé pé walimikiyal mikiyali halil madinati aliwaznu waznu ahli makkata walimikiyalu mikiyalu halil madinati òṣùwọ̀nrin kéèlì àwọn ará mọ́kànlá máa lò ṣùgbọ́n òṣùwọ̀n gbá mẹ́ṣọ̀ àwọn ará Mádínà ni tó bí wọ́n ṣe ń sọ yẹn pé múdù pé àtẹ́lẹwọ́ kejì àtẹ́lẹwọ́ tiẹ̀ èyí tànàbì tí wọn náà ni ẹja á lò ká gbìyànjú kí ni òun sì kọ́ mọ̀ tẹ́lẹ̀ gẹ́ngbà tó jó làbá ìgan bàbá wa ládùúgbò lè jẹ́ nìkan ní òní tó bá ti yọ tán ẹ̀wọ̀n tún ya ń bí mọ́ṣáláṣí máa ń rà àwọn èèyàn ò yá àwọn máa lò ìsinyìí mi ìmọ̀ tó ṣẹlẹ̀ nígbà tó tiẹ̀ ti wá pọ̀ ilẹ̀ lórí olóhùn fẹ́ máa fọwọ́ yọ ò ní ẹ̀rí kankan láti fọwọ́ yọ ó ti dẹ̀ tó ti pọ̀ sí i àwọn alágbẹ̀dẹ wa gan ti ń rán bí wọ́n máa ń kó wá mọ́ṣáláṣí ọlọ́run ṣàánú wa náà àwọn àwọn la lè yọ fún apákanú àwọn àfáà wọ́n sàlàyé táwọn tá a lè yọ fún ní àwọn ìran tí ọlọ́run ọba sọ nínú sọ́rọ́tù táwọ́bà àyà sísì pé ayọ̀ zàká fún ṣùgbọ́n àwọn àfáà èyí tó tẹ̀wọ̀n ni wípé kìí ṣàwọn mo kìí ṣàwọn àwọn tí wọ́n la máa yọ fún ni àwọn aláìní nínú mùsùlùmí nìkan ó ní a máa yọ zakatul fitri fún òun ni a máa ṣe kí ni òun ni a máa yọ zakatul fitri fún torí ẹ̀rí tí àwọn afáàmú wa nítorí ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó sọ pé limasakini minal muslimin fún àwọn aláìní nínú àwọn mùsùlùmí fún àwọn wo ni limasakini àwọn tí wọ́n jẹ́ aláìní nínú àwọn mùsùlùmí ó mẹ́ pé àlèyàn fún kírísítẹ́nì àlèyàn fún mọ̀hálà bá ti kùlù àwọn tá a fẹ́ kí wọ́n ṣẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn aláìní ní mùsùlùmí nìkan ni ọ̀rọ̀ kékeré kan táwa fi kún un òun náà ni pé kábẹ̀ tó sọ̀rọ̀ yẹn èèyàn wá ń yọ zakatul fitri ọmọ mẹ́sàn-án lèèyàn bí ìwọ ẹyọ kan oníyàwó kan òbí mọ mẹ́sàn-án tàbí ká sọ pé èèyàn níyàwó mẹ́ta ẹbí mọ mọ́kànlélógún ìyàwó mẹ́ta ọmọ mọ́kànlélógún lẹ́sìn bí báyìí èèyàn wá ń yọ zakatul fitri yìí lọ ni wọ́n á rí i pé ọmọ mọ́kànlélógún mọ́kànlélógún ìyàwó mẹ́ta ó di mẹ́rìnlélógún àti ìwọ náà ó di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five ṣùgbọ́n nǹkan tó ní ò lè yọjú zakatul fitri èèyàn mẹ́ẹ̀ẹ́dógún lọ kí ló ṣe ṣẹ́gun fẹ́mi ṣàlàyé inú sáré olùmọ́ńtẹ́ pé ó kọ̀ yọ tara rẹ̀ náà tó wáyé báwọn òbí rẹ̀ náà ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìwọ ló ń gbọ́ bùkátà lé wọn lórí tọ́wà èyí ó tún yọ tìyá lẹ́yìn náà ló kan bàbá lẹ́yìn náà ló ṣẹ̀ṣẹ̀ wá kan ìyàwó èèyàn àwọn ìyàwó nígbà míì bóyá ìwọ àtàwọn ọmọ àti ìyàwó rẹ mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́ méjìlá ṣùgbọ́n zakatu ìfísì agbára rẹ ò yọjú mẹ́ta lọ a jẹ́ pé wọ àti ìyàwó méjì péré kó ló ṣe ṣe ó wàá kọ́kọ́ àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta nù wí ó ra mo dàrú àmúkan bẹ́ẹ̀ èyí kọ ẹ bá jáde ó yọ zakatul fitiri ẹ ó tún mú kejì kọ ẹ jáde ó yọ ẹ. níbi táwọn ọmọ náà tá a sọ pé ọmọ jẹ mọ́kànlélógún kò lè yọjú ẹyin gbogbo ẹ sì jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún ló yọ ìwọ àtìyàwó mẹ́ta jẹ́ mẹ́rin ajẹ́pọ̀ ọmọ ó kọ gbogbo ọmọ maka kalẹ̀ ó ó máa yọ nígbà bá pé ń bi ó tán sí àwọn tó yọ náà kéèkéèyàn ó bẹ̀rẹ̀ pé ẹ àkọ́bí mi ó yọ ẹ tí mo bí kẹ̀lé kejì rárá kìí ṣe descending order kìí sì ṣe ascending order pé àbíkẹ́yìn àgbàlagbà ẹ jẹ́ kù fọ́mọ eke kìí ṣe bẹ́ẹ̀ torí ànábì ní sáwù bẹ́yìn náà awladikum fil hadiya ló pé táwọn afáà tí wọ́n fi fa àjájọ́ yọnu wallahu ta'ala a'lam àwọn ọmọ déédéé á ṣe láàrin wọn ìbéèrè sáàfì kásẹ̀ ẹ̀lẹ̀ kí sáà lè fowó yọ tí wọ́n pè ní kíímà ọ̀rọ̀ pọ̀ táwọn afá sọ lóríṣiríṣiríṣi àtàwọn brothers àgbéyàtọ̀ wà láàrin brothers àfá ló ní lẹni tó muslim tó fẹ́ràn ẹ̀sìn to náà máa ń gbọ́ wáàzù ó dẹ̀ máa ń ka bóyá àwọn ìwé english àti tíra díẹ̀ díẹ̀ ṣùgbọ́n kì í ṣe gangan àwọn náà sọ̀rọ̀ tó pọ̀ àwọn náà ṣùgbọ́n imam ahmed bin ambal imam shafi'i àti imam malik àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni a lè fi owó yọ kí má là oúnjẹ lẹ́yọ̀ ó ti ẹ̀ka dáadáa nígbà tí wọ́n yọ̀ mọ́ malik lẹ́nu pé tí ò bá tó oúnjẹ ńkọ́ kílẹ̀ wá ń jẹ́ náà but imam Abu Hanifa wọ́n lòun ní alẹ́ fowó yọ wá kà á ó wá tẹ̀síwájú ní owó ká fi ló lọ ọ̀rọ̀ tó sọ yẹn ò kọ̀rẹ́ẹ̀tì kò bá mu. mo rò pé ọ̀rọ̀ tó sọ ṣe kí ni kò bá mu. ànábì gbogbo àdìsí tá a wò táwọn kọ síta àríbi tánàbì ti fowó yọrí. ànábì ò sì sọ wípé a lè fowó yọ ṣe àgbẹ̀ yàtọ̀ mẹ́mẹ́ ó lè má fowó yọ kó ní tó ẹ tún lè lówó kò sọ bẹ́ẹ̀ owó èsì ìsàjòjì sànàbì wọ́n náwó gbà yá ànábì òun náà sì tún ná oríṣi owó méjì wọ́n ná wọ́n ná dinar wọ́n sì ná dirham owó góòlù àti owó fàdákà gold coins and silver coins wọ́n ná gbà yá ànábì ó lànàbì fi sọ òdi wọn zaka tó wó zaka ẹlẹ́ẹ̀kan lọ́dún ó sọ táyọ̀ ń bi owó one over forty lèyàn ó tún sọ pé oúnjẹ ń táyọ̀ ń bẹ̀ àlẹ́ òṣùrù tí mà sákọ̀tì sàmá àlẹ́ òṣùrù one over ten ànábì tó ń táyé pé wọ́n ló fomi rí tó jẹ́ irrigation one over over what over twenty. nisfu li ushri ànábì tún sọ yìí tó bá jẹ́ ẹranko ànábì tún sọ màálù báyìí ni báyìí ni báyìí ni so ọlọ́run sì ni wà máa ká ní rọ̀bùkà gbàgbé o ànábì owó rárá Abubakar dórí àléébà kò bí yọ kò sì sọ pé ẹ lè bí yọ Umaru débẹ̀ Usman Ali débẹ̀ kó ó tún dáyé Muawiya owó tún ti pọ̀ láyé Muawiya owó wà dáadáa torí pé wọ́n ti gba Kísírà wọ́n ti gba Fáṣíà wọ́n ti gba Róòmù gbogbo àwọn nǹkan táwọn ọba yẹn ni ó ti di ti mùsùlùmí wàláyé Muawiya òfowó yọ ò oúnjẹ náà ni ó tiẹ̀ tún ń ṣàlàyé fún wa pé tó bá jẹ́ hìntọ́ pé mójú méjì lòun ṣùgbọ́n ní mo fẹ́ ṣàlàyé wọn ò fi yọ ẹ̀sìn sì ní oúnjẹ oyé wa pé tí wọ́n bá ń pè ní ìbáadà á ṣe ni wọ́n ṣe ní ká ṣe zakatul fitri ìjọsìn ni a lè fi lórí ìdí wá sí ìdí nìyẹn tó jẹ́ pé oúnjẹ la máa yọ ẹnìkan wá ní lóde òní àwọn èèyàn ò nídìí oúnjẹ owó ni wọ́n nídìí irọ́ ni sówó ni wọ́n ń jẹ lẹ́nu bọ́ọ̀lù ẹ̀ ṣe tan èèyàn jẹ pé wọn ò nídìí oúnjẹ kí ló dé tí wọ́n sọ pé láwọn kọ́ńtì kan wọ́n ń jagun bẹ́ẹ̀ kí ni United Nations máa kó lọ bẹ̀ wọ́n e, e ṣe kówó lọ bẹ̀ tájú owó làwọn èèyàn nídìí àti mọ̀ tọ̀rọ̀ àjẹ ìgbà tí wọ́n lọ sí IDP camp internally displaced eh, ṣe persons ní Nàìjíríà kí ni wọ́n kó lọ bẹ̀ wọ́n ò ṣe kówó lọ bẹ̀ owó ló wúlò fáwọn èèyàn lásìkò ọ̀rọ̀ yẹn ò correct bàbá gbé zakatu fitiri fún èèyàn tó jẹ́ oúnjẹ tó ní ẹjọ́ owó mo ní a jẹ́ pé zakatu fitiri ò tọ́ sí kò sí nínú àwọn aláìní nù ní tó fi lè béèrè owó kò sí nínú aláìní torí ní ń pè láláìní ẹjẹ́ ò rí nǹkan jẹ ni kò sínú wọn nìyẹn irọ́ sì là ń pa ẹ jẹ́ kí wọ́n gbé báàgì ráìsì kan sí wọ́ọ̀dù nísìnyí tí ṣíàmà wọ́ọ̀dù wọn ò bá ṣọ́ra wọn ò fàṣọ yamọ lọ́rùn lórí báàgì ráìsì kan wọ́n sì máa kó jọ kìí ṣe pé dandan náà ní kí wọ́n distribute lẹ́ẹ̀kan náà láyé ànábì sallallahu alaihi wasallam wọ́n máa gbà á jọ báyìí ni ẹ̀ ń bá nídìí ó wá gbà ń bẹ̀ sallallahu alaihi wasallam ó lóòótọ́ yẹn tí ó máa dúró sí tí ó máa sọ. ẹlẹ́ẹ̀kẹta ń maka owó ni wọ́n fi ń yọ lórí àwọn èèyàn wa tó lọ sí rúmúrá pé tíkẹ́ẹ̀tì làwọn já àwọn sì sanwó fún wọn mo ò ṣe ní já tíkẹ́ẹ̀tà ló mọ̀ rí mọ́kà tó yọ zakatu fitiri ojú ọmọ bẹ̀ lárúbá kan náà dé ní ìsìn ó dé sí kàrẹ́ ó lọ́ọ̀jì ní hòtẹ́ẹ̀lì kan bẹ̀ mú ìgbà tó wá lọ́ọ̀jì sótẹ́ẹ̀lì ó fẹ́ yọ zakatu fitiri ta ló mọ̀ tó hù so ó gbá wa gbé bí ibi tó sì wà ẹ̀wọ̀n èèyàn ń gbé ká bẹ̀m̀bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ tó mọ interior tó dénú rí ó mọ àwọn ìyá tí ó jókòó tó wà nílé ó mọ àwọn bàbá tí ò rí nǹkan jẹ ó mọ ẹni tó jẹ́ pé ó ti jáde láti ten years ago tí ò ríṣẹ́ tó tún lọ sóko tí gbogbo kó jóná ó mọ kò lè mọ ìdí nìyẹn lọ́run tí wọ́n fi máa já tíkẹ́ẹ̀tì wọ́n ti ìrẹsì ni wọ́n ti mọ iye òdiwọ̀n rẹ̀ sí owó tó gbé e tí wọ́n bá ń já tíkẹ́ẹ̀tì ẹ̀tẹ́ fún wọn lówó wọn ó padà lọ ra oúnjẹ wọn ò pínwó fún yàn àwọn ẹgbẹ́ Islam bíi wá míì ó pọ̀ dáadáa lọ́hùn wọn ó lọ ra oúnjẹ yẹn padà tí wọ́n bá wá rà á wọ́n wàá gbé lọ sáwọn ibi táwọn èèyàn ti ní bùkátà sóúnjẹ ẹ̀yìn kan wàá mọ́ka ẹ̀mọ́ bí wọ́n ti nídìí ẹ̀ nílùú wọn náà bí wọ́n ti nídìí ẹ̀ wà wọ́n àpín fún wọn kèé sowó òun ni wọ́n lọ ń fún wọn ṣùgbọ́n wọ́n tó èso ọmọ bẹ̀ ó ti gbọ́ lárúbáwá tó fi béèrè lọ́wọ́ àwọn àfa àwọn pé kílẹ̀ ń ṣe àfa àwọn méjì tí mo mọ̀ sheik bunu bad àti sheik femin àwọn àgbà àfa àgbáwọ́dínù tó ẹgbẹ́ tí wọ́n bá ti dákọ̀ wọn gbogbo àwọn àfa yòókù ní naam wọ́n béèrè lọ́wọ́ pé ṣé àlefowó yọ wọn ní rárá bàbá jabiri jazairi ti Mọ̀dínà báwa bá dé ẹ̀dọ́dọ̀ rẹ̀ arimini ajul muslim tó kọ òun náà ní rárá àlefowó yọ èmi fúnra mi ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn mo pe sheikh mashur hasan lórí fóònù níjọ́ ọdún nígbà tí wàá sí ọ̀rọ̀ owó owó ìtìpọ̀jù wọn á pè direct èmi àti stasun taaki ìlàjúgba ẹ̀mọ́ ni sheikh ṣé ó ṣeéṣe káwọn fowó yọ ni rà ó ní zakat tó àmọ́ olówó ó ní oúnjẹ ni ó tẹ̀ tún sàlàyé mo ló ti tó mo ni mo ti gbọ́ yé torí ó tẹ̀ tún sàlàyé ó ní táìmù ń sàlàyé mashur hasan máa bá torí náà torí àwọn amadíà àwọn ti ẹ̀ sọ pé lásìkò yí owó ló bá mu oúnjẹ ò bá mu mọ́ sọ tí wọ́n sọ ni pé ọlọ́run ò mọ tí ó bá àsìkò yí mu torí pọ́lọ́run ò mọ̀ pé níjọ́ iwájú oúnjẹ ò ní wúlò owó ní òwúlò ọ̀rọ̀ tẹ́sán sọ yẹn ò correct oúnjẹ náà ní gbogbo wa jọ ń jẹ fásitì táwọn àfa wa mú wa ẹyọ kan péré pé ìlú téèyàn ti lè fowó ṣe ni pé ibi tẹ́nìkan kan èyí ti dáná gbogbo èèyàn máa lọ ra ń jẹjẹ ni mi ò dẹ̀ mọ̀ ìlú ọ̀hún ó lè wà omi sọ pé òdì ẹ má ṣì mí gbọ́ mo ní èmi ò mọ̀ UK tẹ́wọ̀n yẹn London mo rí nínú winter ní àsìkò tí yìnyín ń bọ́ tí àwọn ọlọ́pàá àtàwọn panápaná ìlú ti ń kó òkú ní títì àwọn tí ò nílé tí wọ́n ń sun abẹ́ bíríìjì sun kọ̀rọ̀ kiri tọ́lá lómi rò pé lóògbé pé kò sí tálákà wọ́n ń tọrọ bára ń bẹ̀ dáadáa lébi river Thames àwọn èèyàn ń gbé bẹ́ẹ̀ tí wọ́n ń ta tẹ́ǹtì bẹ́ẹ̀ tí wọ́n lọ ń gbé inú ilé bí ìgbà táwọn èèyàn wà ní ghetto àbáwọn shanty towns tó wà lẹ́kọ̀ọ́ wọn yẹn bí àwọn ajégúnlẹ̀ pákó kankan ó wà ń bẹ̀ dáadáa o máa jẹ́ pàṣẹ́kì ó sọ tó lọ New York ó ní what you see is illusion ó wá bẹ̀rẹ̀ sí ṣe gbogbo àwọn aláìní àwọn tí tọ́ bára ìyẹn sẹ́yìn bá tiẹ̀ débẹ̀ tó irọ́ ni gbogbo ẹ̀ sọ̀tòrí náà bí oyin tó yé ni nìyẹn o nínú ọ̀rọ̀ mọ́kẹ́ àwọn aṣọ pé ó lówú lójú ọ̀rọ̀ ẹnìyẹn burú torí tó ń sọ ni pé tí ẹ ló dáa ju tọlọ́n lọ tí ẹ ló dáa ju tànábì lọ tó wá fẹ́ alẹ́ fowó yọ good kílẹ̀ rí ẹ̀ ṣé náà su aládọ́dọ̀ ànábì àbí àwọn sàhábà kò sí ẹ̀sìn sí lélẹ́yìn tó yẹn ni mo fẹ́ ṣe lálàyé fún wa torí gbà kan tiẹ̀ fẹ́ sún yẹn ojú tiẹ̀ fẹ́ mọ̀ ti gbé a èmi nìkan mo mà fẹ́ yọ oúnjẹ ojúṣe lè tèmi wàá ń kóńtà wahdak fàǹtà jama'a yìí ni abdullahi ibn Mas'ud ó tó bá yẹ pé wọ́n nìkan ló wà lórí òdodo nkóńtà wahdaka ìmáàná alàlẹ́ hákì lórí òdodo ìwọ gangan ni jàmọ́ ń gbà yẹn àwọn yòókù yẹn àwọn lẹni tó dá dúró ìwọ ojú òdodo yẹn kò máa ṣe sọkọlọ fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ o bí ọ̀rọ̀ zakatul fitri ìdílé yẹn ẹ jẹ́ ká yọ torí pé ànábì ni yóò ma jẹ́ àfọ̀mọ́ ní rọ́fà bóyá bíi ìsọkúsọ ìwòkuwò ẹlẹ́mílẹ́ owó owó okùn onú àwẹ̀ àwọn ìyá tó ń fọ́mọ lọ́yàn lọ́jà ńgbà tó lọ ra tòmátò obìnrin tó ja lọ́wẹ̀ tó mọ̀ pé ń fọ́mọ lọ́yàn ṣé ọyàn rẹ̀ yẹn aláàdì ní fún ọkọ owó àbí gbogbo àwọn obìnrin tó kọjá ní títì nílùú wa di irun sórí tí wọn ò borí ní ká wọ́n tó n'inu nínú àwẹ̀ gbogbo facebook ò ráwọn obìnrin obìnrin tí ó kàn ò ráwọn àwòrán wọn bẹ́ẹ̀ ò rí tó TVC ṣé àwọn obìnrin ò ṣe níwùsì mẹ́ àjẹsíra ṣé wọ́n bora òwò àyà wọn ó tún gbọ́ ohun wọn ó tún wá mọ́ dáadáa so gbogbo àwọn àwọn nǹkan wọ̀nyẹn zakatu ìfitri fẹ́ bá wa mọ̀ sóyè bukari pàtàn mọ́ wàá lọ jalè o eh, tó ń bá gbé ráìsì tó ń fi ṣe zakatu ìfitri ọlọ́run kan mọ̀ pé òun fẹ́ fi ṣe tòun ni bí ẹni tó lọ jẹ́ àgbòdo ìpaléyà má ṣe o ìwọ náà ti wà nú àwọn tí wọ́n lè ṣe kí ni tí wọ́n lè fún nìyẹn o wallahu ta'ala a'lamu ọlọ́run ọba nìkan lómi ní mọ̀ ẹja dàdú ń bẹ̀ torí àsìkò alaikum salam na kasi number one number two number three number four nam. ìran òun dùn yẹn tá ti dá lórí àwa rúlà á fi lẹ́bù ẹ̀ kéègbé kó kún bí ìgbà táwọn ará ẹ̀ kíní o lẹ́bù orí ẹ̀ ni o number two alaikum salam. Naam. No. wọn ò lẹ́tọ̀ọ́ sí stéètì ni ó gbà nọ́mbà tírì. bọ́dì kò í jẹ́ nìbọ́dì lọ fún àwọn muslim authority tó bá mọ àwọn tó yọ fún lọ gbé fún mọ́mú mọ́sùkì lọ gbé fún àwọn afá àdúgbò. bó wọn ṣe yẹn nígbà wo wọn yan nọ́fìlà yẹn ṣé wọ́n yan ní jàmáà ni ooo lóòótọ́ ni wọ́n ní nọ́fílà kan mi táwọn ti kí jímọ̀ lónìí wọ́n yan nọ́fílà rákà mẹ́rin kan jẹ̀mọ́ kí wọ́n tó ṣe ó túbà kó wọ́n gbọ́ rí ó ti ẹ̀ kéré àwọn míì wà ọgọ́rùn-ún rákà lẹ́yìn jímọ̀ tó bá kàn àwọn míì wà rákà méjì ṣùgbọ́n ẹ̀ka akúlẹ̀ alá ọgọ́rùn-ún ọgọ́rùn-ún lórí rákà kọ̀ọ̀kan kìí ṣe súnà bídí àní tó ká mọ̀ bá wọn ṣe kìí torí pé kò sẹ́rìí tó lálàáfíà lórí ẹ̀ náà alẹ́kùn sàlám. wọ́n ní jọba yọ jákà fún yàn ẹnìkan gbé zakati lùfítìrì fún yàn sáà tún lè fi ṣe tẹ́yàn bá rí ti ní ohun tóun ó jẹ òun tún ti lè yọ ìwọ ló ní kèé ṣe zakati lùfítìrì ti gbé fún ọ tó lẹ́tọ̀ọ́ sí ìwọ ló ní kèé ṣe zakati ó wá yọ òun yọ zakati náà nìyẹn naam ń lórí kì kí ni túnmọ̀ oríkì nínú ṣẹ̀rí àwọn náà ní orúkọ tó rẹwà ó sì ní àwọn ìròyìn tó ṣe kí ni tó ga ó lórúkọ àtàwọn ìròyìn nígbà bàbá wa fi tú ìròyìn tí wọ́n fi tú nìyẹn wọn ò forí kì sí so ẹ mọ́jà á forí kì torórí kì yẹn tó láwọn ìtumọ̀ ọmọ kìnnìkan ọmọ kìnnìkan náà náà Ok, wọ́n ní ṣe torí káwọn aláìní lè ró jẹjẹ lọ́jọ́ ni mo ti sọ ànábì ní yóò fọ̀ wá mọ́ ẹlẹ́ẹ̀kejì yóò tún jẹ oúnjẹ fún àwọn aláìní tó ń ká fún ẹ̀yẹ oúnjẹ náà ní náà tó náà kí abẹ́fà yọ àgbàdo ọdún ànábì sọ pé oúnjẹ ọdún fún wọn o hadith tó wá lórí pé lọ́rọ̀ ọdún hadith ẹni tó bá bẹ́ẹ̀ mọ̀ kó lọ ka tíra jẹ́ pè ní subulu salam sọ̀nà á ní ó sàlàyé àdìsí lálàáfíà ẹ̀rọ wọn ẹ̀rọ àwọn aláìní lọ́rọ̀ níjọ ọdún azra ní gbọ̀ngàn àìsàn lẹ́yìn tàbí sọ̀hìn ẹlẹ́ẹ̀kejì àwọn nǹkan tí wọ́n ń sọ yẹn nǹkan ọdún ni ọkà bàbá ọ̀rọ̀ bí wọ́n ti ní ká ṣe ni wallahu alam alaikum salam bẹ́ẹ̀ni alaihi salam kharru lahu sujjada suratu Yusuf kharru lahu sujjada wọ́n wólẹ̀ fún lẹ́yìn tó forí balẹ̀ bẹ́ẹ̀ni ṣùgbọ́n ẹnìyàn kò mọ tí wọ́n pè mọ́jẹ̀ sọ pé kò mọ átàfùlà àlàyé tó wà lórí ẹ̀ ni pé èèyàn gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ kan tá à ń pè ní Qur'an kéèyàn tó máa tú Qur'an àwọn ìmọ̀ téèyàn gbọ́dọ̀ ní pọ̀ nínú rẹ̀ ni ilmu ulumul hadith èèyàn gbọ́dọ̀ mọ̀ wàlàsí àmọ́ gbọ́dọ̀ ní mustalahul hadith ó gbọ́dọ̀ ní ulumul Qur'an ó usulu tafsiri náà ó gbọ́dọ̀ mọ̀ ẹ lọ ka tafsiri ibnu kasiri lórí ara yẹn ó ti ṣàlàyé ẹ̀ ó ní ṣáré òmà ń kọ̀bì lánàá nìyẹn ṣẹ̀ríà àwọn tó ṣáájú ìjọ ànábì nìyẹn ṣàríà tànábì ó yapa sí i ó wá mú ẹ̀rí wá ẹ́ nínú ibnu kasiri yẹn tàbí kan dé ó wá owó lẹ̀ fánàbí ànábì ní kí ló ń ṣe onígbà tó ń lọ pàṣíà ó lóun rí páwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ fọba wọn ìwọ sì ju ọba wọn lọ ànábì ní ṣe sí àwọn aláìmọ̀kan nìyẹn ó tó wá bèèrè pé tóun bá ń lọ bá ṣe fóun fún má ṣe fún mo rò pé nínú ríádù gan kìtàbù lọ́wọ́ book of greeting ó wà ń bẹ́ẹ̀ ẹni ẹ ẹ́ ṣé kóhun tẹ̀ fún ànábì ní tẹ̀ fún tó díé sheik adam ṣe tíra kan alìsíláwà àtàkọ́ nílùú jàìrí àtìsí nàìjíríà wọ́n tírìtì ọ̀rọ̀ yẹn náà bẹ́ẹ̀ wọ́n tún mórin wá tí wọ́n fi sọ̀rọ̀ táwọn àbá alẹ́ yorùbá tí wọ́n sọ kí nìyẹn dẹ̀ tọ́ pé àìmọ̀kan ni sọ ọ̀rọ̀ tí mo kàn fẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ náà ni wípé tó bá ka tàǹtìrì ní tó ń sọ yẹn yóò yè ṣùgbọ́n ka wàhálà ni òní wọ́n fi sọ wípé máa ń fasárọ̀ lè Kùránà bí ra yìí ẹ́ máa ń fasárọ̀ lè Kùránà bí ra yìí ìfàdíyàtà bá wà màkà àdáwò mílẹ̀ náà ẹ bá ń fọpọlọ rẹ̀ tún Kùránà kó lọ wá bùgbé rẹ̀ náà náà máa ń fasárọ̀ lè Kùránà bí ra yìí kọ̀lì àtọ́à wà ní àtọ́ọ̀bà ẹ bá fọpọlọ lásán tún Kùránà ó ti ṣí kódà kí n tó sọ ó bọ̀ sí tòyẹn náà ń pè ní tafsir bí ra yìí Hmm? tàbá fẹ́ dá lóhùn nínú ráàyè ìròrí tó ń wá lò àwa náà wá fún létí ó fi hàn yín pé bàbá ni kó máa dọ̀bálẹ̀ fọmọ torí níjọ́ náà bùnìyàmín tó jẹ́ àbígbẹ̀yìn wọn ńbẹ̀lẹ́gbẹ̀ Yusuf kò sí lára wọn àwọn ẹ̀gbọ́n Yusuf ní gbogbo àwọn yẹn àti bàbá ó fi hàn pé àwọn àgbàlagbà ni kó máa dọ̀bálẹ̀ fọmọ eke ń tá lò lẹ́nu ẹlẹ́ẹ̀kejì ọlọ́run tó sọ bá nàbì

واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا àwọn àbá àfàyọ́ mẹ́ pé واغفر لهما pé rẹ̀ sílẹ̀ fún àwọn méjèèjì àkọ́pá ayé rẹ̀ nínú zúlì látara ọlọ́run ti sọ fún ànábì náà fi bẹ́ẹ̀ fáwọn ọmọ tí ó ká máa fún pọ̀rọ̀ yẹn ò ìyẹn ni wọ́n ń pè ní wọ́n ń mamanu' kò wọlé inú ṣẹ̀ríà wallahu ta'ala a'lam so àlàyé ẹ̀yìn náà ẹ̀ka tafsiri mú kẹsìrì ní àyà yẹn rí àlàyé lórí ẹ̀ wallahu a'lam. náà àwọn gbàgbé ọdún